èmi tọ́pẹ́ èmi tọ́pẹ́ níbo ló dá níbo lẹ́sìn lọ. mi ní pé kẹ́ má yẹn jọ ara yín àmọ́ ọkọ mi jọ torí ọlọ́run má tún lọ mọ tí o ṣọ́n pé lè tó mú last week kò bẹ́ẹ̀ lára mu ṣó ti gbọ́ Bùnmi mo fi ọlọ́run bá gbé e má jẹ́ kí ọ̀rẹ́ ẹ mọ tí o ṣó ti gbọ́ mọ́mí kẹ́dẹ̀ wá máa wo the last time tó mọ tí yẹn kò ń rí lè mọ tèmi gan-an tẹ̀sí wọn sọ fún pé ah kí ló ń ṣe ẹ̀ náà ò má dọ̀rọ̀ kò rí lè mọ tí mọ́ mi ẹ má wọrí kò ní mọ tí this time. ju gbogbo ẹ lọ ẹ má mọ ọtí tí ò bá yín lẹ́jẹ̀ mu ó ní kọ́kọ́ o ẹ̀yin méjèèjì ni ò ṣe mọ̀ pé máa drive. mọ́ mi mo lè mọ tí mo mọ̀ máa wa mọ́tò ẹ má wọrí. Okele! Okele! Okele! bàbá òkèlè. Ah, ah, kí lè ṣe látàárọ̀. ó rẹ̀ pé orí yín ti yí ẹ́ nǹkan ṣe yín bàbá iṣẹ́ kí lè gbà nínú ilé yìí ìgbà tí mi tí mo jáde ó yẹ kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ ṣí gate fún mi. Ah, ẹ ẹ má bínú máa o bí ẹ ṣe ń pè mí náà ni mo bẹ̀rẹ̀ sí í dá yín lóhùn ó tiẹ̀ dá tẹwà lórí ìdúró mọ́ mi ẹ dákun ó yẹ kẹ́ mọ bá sista Tọ́pẹ́ sọ̀rọ̀ téèyàn bá tiẹ̀ lówó lọ́wọ́ ó yẹ kọ́ mọ̀ pé àgbanitara mi náà. ẹ. Tọ́pẹ́ mind you dey àgbàlagbà ni wọ́n ń dà ọ́. bàbá wo làgbàlagbà idiot lélẹ́yìn náà wọ́n ní mo máa change wọn lulẹ̀ yìí o. ẹ ṣe ń jì mí ṣé sí APC àbí PDP. èmi lè má sọ̀rọ̀ yẹn orí yín ti yí ẹ lọ sí gate. máa change yín lulẹ̀ yìí idiot. ẹ ṣe wọn Ọlọ́run fàbùkù mọ níwọn o ẹ máa gbọ́ kọ̀bọ̀ ẹ̀yin máa wa kọ̀bọ̀. Ah, àti ẹ̀mẹ́yìn wà wá kí fẹ́ mú wa ẹ̀mú wa ti wá o. ẹ wo ẹjọ torí Ọlọ́run ẹ bá mi foríjì Tọ́pẹ́ ọmọdé ló ń ṣe ṣe anything tó bá ti ṣe ẹ fi yá fíìmù ẹ má bínú ṣe ti gbọ́. èèyàn sá lọ́lọ́run bá a léèyàn kò sí nǹkan tí mo fẹ́ ṣe ọlá yín náà ló jẹ. ẹ wo oúnjẹ yín máa tó rẹ́dì ń máa gbé wá fún yín. wọn kàn gbé wá ẹni tí ò rí mi kò rí nǹkan. máa mú tó bá mú tán wàá ṣàpadà lọ́tọ̀ wàá ṣàtọ̀ tó bá ti tọ́ gbogbo ẹ̀tàn ara balẹ̀. ṣé ìtọ́wọ́n jẹ́ ká ara máa ṣe fàájì wa jẹ́jẹ́ ìwọ tí ń ba fàájì jẹ́ fún wa báyìí kúrò mi ló mú <laughs> mi lè jọ i'm just cold. ó wà lára ní tó bá ti wọ̀n ni o mú. alájì ò tiẹ̀ dá sí wa báwo ló ṣe ń ṣe yín bíi kí èèyàn méjì wà lẹ́gbẹ̀ẹ́ àbí. ìkọ́ tí wọ́n bá ní ìyàmọ̀ náà ni mi ò ṣáà mẹ́nu tì fóònù náà ni ìyàwó mi. ẹ̀yin babes gbogbo ayé ni mo fẹ́ gbé yín jẹ lẹ́nu tábàkù òun bí a ṣe ń lọ sẹ́lẹ̀kọ̀ beach ẹ bá mi ná owó mi ẹ ṣayé fún mi. ọ̀rẹ́ mi ẹni hmm? ìmàlẹ̀ gan tábàkù òun bí báyìí ẹlẹ́kọ̀ọ́ beach là ń lọ. o ò lọlé. for real jọ sọ fún mi ṣé ti dágbére lẹ. mo ní láti dágbére lé ta mo tún fẹ́ dágbére fún. hey god of mercy ètò ìpè yìí ni friday mo ń lọ sẹ́lẹ̀kọ̀ jọ ọ̀rẹ́ mi àtẹ́nu ẹ̀ ti pọ̀ jù. gbẹ́nu sí lóbi àti ẹnu jẹ́ iṣẹ́ èmi yóò máa le gan. gbẹ́nu gbẹ́nu gbogbogbò gbẹ́nu sọ̀njọ́ kí ni tiẹ̀ ṣé wọ́n ló náwó ni ẹni tó náwó ò complain mẹ́rin kí ni tiẹ̀ ń bẹ̀ ọgbẹ́ ni kò sì lọ jàre. gọ́ọ̀mẹ̀ntì ló náwó ẹ̀ ń ṣe àyẹ̀wò ẹ̀wọ̀n yìí. méjì ló ṣe ọ̀rẹ́ ìdarí àmàjáyé pa ni. Hello, Pretty. Hi. Sorry, I love your hair. Oh, really? You're Thank you. Good. Can I have your number? hope there's nothing. Not at all. Are you sure? Sure, for Um, 070. Okay. 32. All right. 35. All right. 28. It's nine. Hello, guys. ṣe ń ṣe fàájì ẹ ṣáyé sí mi lọ́rùn ẹ má jọ mi ò mú gbé gbogbo kí ló ń bá ẹ sọ. ó káyé jẹ ni. ó káyé jẹ. Mhm. ó ní I like your hair I like your top you look fine. <laughs> ó fún ọ ní ìsẹ́mi ni. <laughs> ṣé kò ṣe pé o ti fẹ́ máa bá wọn ṣe rubbish tó máa ń sẹ́yìn tó máa sọ pé lesbian kìnnìkan ń bára wọn ṣe pé obìnrin àtobìnrin. ọlọ́run má jẹ́ ọlọ́run má jà wúzú bìlà ẹ̀ ẹ́ lẹ́ẹ̀kí ló pè. wọ́n sọ mọ̀ pé báíbù lòdì sí quran gan lòdì sí. bẹ́ẹ̀ni ìnura. ó pa ìlú kan sódómù àti gòmórà nínú báíbù. wo fẹ́ ni yín sílẹ̀ ṣé àwọn ọmọ ilé ìtàn wá sí ìbàyẹn sí ìwọ̀n tó bá wá sí ìbàyẹn sí òun mọ́ ó lè yẹ pé wọ́n kàn admire woman yìí nípa pé ah bébí àṣe ṣiṣẹ́ sí ó ti yẹ. torí nìyẹn lọ́wọ́ ìkúnṣọkùnrin nìkan ni mò ń jó mò ń jó wò bí rí gan lóbìnrin gan ti ń bára wọn sùn ha bébí. lọ́jọ́ dànù lórí fún mi jọ ọ̀tẹ̀ oṣù tó bá tún pe nọ́mbà yìí lọ kú ni. bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣe bọ́mọ lórí burúkú àná yẹn ni tó ní ẹ pẹ́pẹ́ sẹ̀ òun fẹ́ gba nọ́mbà mi mo tẹ̀ wò pé ah, mi ò taṣọ mi ò ta bàtà kí ni a jọ fẹ́ máa ṣe ló bá sọ fún mi ń sìn pé bọ̀bọ̀ tóun rí mi pẹ̀lú yẹn kò fíìtì mi mi ìgbọ̀ rí rà pé mi ò gbọ́ rí. ìyẹn wọn ta pàdé lánàá yẹn mo ní bọ̀bọ̀ wò ó describe ẹ̀ mo ní ah ẹni tí mò ń sọ yìí ọkọ àfẹ́sọ́nà mi ni ó ní òun mọ̀ pé kò fit mi òun ló fit ló bá ní ẹ kinní kan òun ní pé kí kí n kàn fílẹ̀ bẹ́ẹ̀ yẹn òun ní consideration fún mi mo ní kí ni consideration náà ló bá lóun máa fún mi ní one million naira kémi fi wọlé ó dà pé mi ìgbọ́ rí ní time tá a wà yìí. ok ìgbà tó sọ gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ kí ni ìwọ wá sọ fún. mo mo mo rò pé mo sọ fún ní ó dà pé ọmọ bí mi àtọkọ mi yìí ṣe rí mo ní mi ìfi bá màmá mi ṣe rí tí mọ́mí mi bá ọ̀gẹ̀ jù wàhálà lè ṣẹlẹ̀ mo gbé ṣépè ní òjẹ́ rẹ̀ nítorí mo ti kọ́kọ́ kí pọ̀rí máa pọ̀pọ̀ ẹnu lé kí n tó bọ́ta mo fẹ́ kó gbọ́ ni mo ti gbé ṣépè. o ní láti máa ṣe ogbó yẹn náà o ní láti máa gbé ṣépè ṣé ìwò pé opportunity lélẹ̀ ni. ẹ ṣe bọ́lá òun lówó lọ́wọ́ ni jẹ́ káwa bá gbọ́wọ́ ẹ. of course o pé mi ò lè bá anything. àdèmá plan ẹ ó máa work out. ìbánáwó ẹ bóyá ṣe ṣe easy nìyẹn ṣé kì í ṣe pé wọ̀gùn ojú ẹ̀ wà láàrẹ̀. of course you know i can't do that ọmọ yẹn gan ò fáìn tó ẹ sókè là ń sọ a máa jọ plan ẹ̀ ó dẹ̀ máa work bó ṣe wà yẹn ó lóun lówó lọ́wọ́ àbí jẹ́ ká bá náwó ẹ̀. ṣé owó ìjọba ni. Yeah bóyá. Àwọn ọgbẹ́ mọ́jọ wo rò wọ́n. Ẹ jọ ẹ jọ kí ló ṣe gangan? Ẹ kí ló ṣe? À ń bọ̀ láti club ni, tó wà mutí, ó mutí háì ni. Ìyá Tọ́pẹ́, sórí ayé ọmọ ẹ̀, sórí ilé ayé ọmọ ẹ̀, ṣó fẹ́ dójú tèmi ni, tó dẹ̀ mọ ipò mi nínú ìlú yìí. Ẹ ọ̀fẹ́ dójú tì mí àbí? ṣé táwọn èèyàn bá rí wọn ò ní sọ pé ọmọ ṣe fìgbà yìí lọ́lá lélẹ́yìí tó wàá mutí yó káàkiri tó mutí wo bó ṣe mutí tí ò lẹ́sẹ̀ mọ́ ṣé lè lẹ́sẹ̀ báyìí. ẹ jọ torí Ọlọ́run bá mi bẹ má jọ ṣùgbọ́n bá mi bẹ. uya uya wa fọwọ́ kan mi báyìí. ẹ pẹ̀lẹ́ ẹ ọ dànù. o yẹ ó mọ nǹkan ni ṣé one million òun yẹn kéré gan ó mọ pọpsi mi ni ṣé fi gba yín lọ́lá. Oh, one million yẹn ó kéré ìwọ kan ṣe nǹkan tèmi ni kò ṣe fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ fún mi owó kéré gan-an nǹkan tó bá ṣe ti ilẹ̀ ló máa gbé mo máa fún ẹ ní one million yẹn ìwọ kan gbà fi bọ̀bọ̀ yẹn sílẹ̀ fún mi ok ibi tá a ti máa pàdé um, I'll call you to let you know ibi tá a ti máa block ok alright ó ṣe. ah, ah. Tọ́pẹ́ kí ló ṣẹlẹ̀ ìwà títa tó lọ fẹ́ fún omi lọ́nà ẹ̀. Oh, ó rántí bèbí tí mo pàdé ní club lálẹ́ àná ẹ̀. Ah. bọ̀bọ̀ wo one million naira tọ́pẹ́ ṣé kò ṣe bèbí tá a rí ní club lánàá ẹ̀ pẹ̀lú bọ̀bọ̀ yẹn ah, tọ́pẹ́ ṣé ìwọ mọ̀ pé bèbí yẹn àti bọ̀bọ̀ yẹn wọ́n fẹ́ra wọn àbí rírí torí àwọn méjèèjì papọ̀ yẹn ó rí pé ìrìtọkọ tìyàwó láàrin wọn ni ṣé ìwọ mọ̀ pé èmi ni bọ̀bọ̀ yẹn fit kò kí n ṣe léde yẹn àti pé mo ti promise ẹ pé mo máa fún ní one m ó dẹ̀ ti gbà sí òkú olórí ẹ̀ náà. Ah. Hmm. sọ̀rọ̀ lórí ẹ̀ mi ni òbí bí ọ̀rẹ́ mi bẹ́sítì mi ṣe. ó mọ̀ pé nǹkan tó bá ṣe tì ilẹ̀ ló máa gbé ọmọ ìgbà yìí ló ń kí lọ́wọ́. ó máa ń dá orí mi wú ní gbogbo ìgbà ni wọ́n ní nǹkan tí owó bá ṣe tì ilẹ̀ ló ń ṣe kí ni ilẹ̀ ló ń gbé do as you like kò sẹ́nibọ́dì tó fẹ́ mú ẹ lọ́wọ́ dání wọ́n ní bàbá ọ̀rẹ́ mi lówó mi ò banú ẹjọ́ torí ọlọ́run tó bá yarọ ṣé mi náà kọ́ ni mo máa gbé pọn ni èmi kẹrẹ níbi mo ṣe wà yìí wọ́n ti sọ fún mi wípé gbogbo ọ̀rẹ́ tí mo gbé wáyé láyé yìí ọ̀rẹ́ olówó ni wọ́n ní orí olówó lèmi gangan gangan gbé wáyé ṣe fẹ́ gbọ́ mi <laughs> ó ṣú ọ̀ fún mi látàyé dọ́run pé mo ṣe máa bá ọmọ Dangote sọ rẹ̀. máa lọ ibiṣẹ́ máa lọ ibiṣẹ́ bóò ni. mọ́tò mi lè ti ṣe báyìí in fact inú mi dùn so happy. wọn ah, lè mọ̀ pé mo fi mọ́tò ìgbà rárá o iṣẹ́ ńlá lè ṣe fún mi. àwa kọ́ la ṣe ọlọ́run ló ṣe ah, iṣẹ́ ṣá ẹ láìkí ẹ. wà á mú pé nọ́mbà yín lẹ́ẹ̀kan ẹ ah nẹ́tíwọ́ọ̀kì ni. Ah, o máa ń sá lọ a máa ń sá tẹ̀lé ń bí ni ó dẹ̀ ti wá dé <laughs> ó ti dé. èmi náà rò bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ ẹ ṣe gan kí yẹn dà. kọkọrọ yìí. àwọn ọmọ ṣẹyìn dà. ẹ wá ẹ wá ẹ má ẹ má ṣe yọnu ládùúgbò owó iṣẹ́ tẹ ah, ẹ ti sọ. ọ̀gá ẹ ṣeun gan ma ẹ ṣe ẹ ní jáàmù ẹ ṣe máa ń sílẹ̀ ẹ ṣeun gan. ẹ wò ó máa pè yín. mo ti gbọ́. àmọ́ Razaki tó bá yẹ pé bàbá ti yá yín lóbi yẹn náwó òun ẹ wá ń bí ló burúkú ẹ ní sùúrù ẹ mú sùúrù ẹ ní sùúrù ẹ ṣàdúró báwọn ẹ ṣeun o ẹ ṣeun madam ẹ dúró báwọn ẹ dúró báwọn ẹ dúró báwọn tí wèrè bá fẹ́ ṣe yín ẹ ṣeun o ẹ ṣeun o wọ́n wọ́n yíra. ọ̀gá mo ti ṣèwọ̀ ẹ̀ sí bàdàkùn mi. ọkùnrin kò wá. ìwọ mú three fifty kí ìwọ náà mú three fifty kẹ dá change yòókù padà fún mi. best fún wọn ni jọ torí Ọlọ́run kó bá mi ṣe kó jìnnà o torí abdon ni wọ́n máa ń ṣe àwọn òde kí n jẹ abdon ṣó ti gbọ́ sórí ẹ̀fọ́ ta wá rò láàárọ̀ ẹ̀ rọra kó bá mi bù sẹ́gbẹ̀ ló ṣe máa dìá. ok ẹhẹn sá ẹjọ tí n bá ti ń gbé oúnjẹ yẹn bọ̀ kí lẹ máa like láti fi sáré. màá yá má ṣe yọnu máa lọ bàbá ọkọ mi kí ló dé ṣé ń bá wa jà ni. kí ló dé jẹun. ok wọ́n máa lọ sí ok ah. báwo ni. bọ́dà mi nǹkan tí ó ń ṣe mí ò ń ṣòro oúnjẹ àtọ́. ẹ̀yẹ́ wa ló ní kó má jẹun. kì í ṣe oúnjẹ ni mo bá bọ̀dá mi ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ bọ̀dá mi eh? etí yín mélòó. ṣé <laughs> ló dé méjì ni. ṣe rí etí mi ti kún ní ìgboro kí ló dé kí ló gbọ́. ṣe bí ìgbàyílọ́lá family family tó jẹ́ pé à ń protect gan-an ni. yes yes. à ń protect ẹ jealously báyìí oh, tí àfẹ́kúrúkọ yẹn kó bàjẹ́. oh yes. bọ́dá mi ọmọ yín ti fẹ́ bà orúkọ ẹbí jẹ́. ah um, tọ́pẹ́. tọ́pẹ́ ó ti fẹ́ bà orúkọ ẹbí wa jẹ́. lọ́nà wo. a very terrible thing ṣẹlẹ̀ tí mo rí ẹ mú sùúrù ẹ jẹ́ sọ̀rọ̀ tẹ bá rí aṣọ tí ọmọ yín ń wọ̀ ní ìta tẹ bá rí mọ́tò tí ó máa wa mọ́tò ó máa máa ṣàwọn èèyàn léṣe ariwo lọ́tún ariwo lọ́sí ní gbogbo ọgbà ó dé ṣe tó jẹ́ pé mo bẹ̀ sí imagine pé ah, ṣé ọmọ tí a bí nínú re ló ń hùwà báyìí níta total indecent dressing mo bá ní kí n wá fi tó létí o nítorí orúkọ yẹn èmi ń protect ẹ ní gbogbo ìgbà ní ti tèmi ni mi ìdẹ́fẹ́ kórúkọ yẹn bàjẹ́. bàbá ọkọ mi rumors ni side talk ni ẹ má believe on side talk. èyí ló ti tó ẹ jáde kó jẹ́ ká sí mi wọ́n ṣe máa bẹ́ẹ̀ sọ tó máa máa wíru tó máa máa wíru ẹ́ o ò ní fẹ́ kọ́ mú ẹnu lé ọmọ ẹ kọ́ máa mẹ́nu lé báyìí ni wàá ti wọ́n wọn fèrè what's your problem ṣó lè dá tọ́ ni àbí nǹkan tí tó wá sọ fún mi nísìn kí ló burú nù yẹn kó o ní jẹ́ kó sọ bí ẹ fẹ́ sọnù lé o ní jẹ́ ìsọ̀rọ̀ wàá ti wọ́n everybody kí ló dé ìyá pikin wọ́n ló kọ́ ọmọ abímọ ni kò ní bí o ṣe ń jẹ́ kí n sọ̀dọ̀ nìyẹn o wò ó jẹ́ ń sọ nǹkan fún ẹ kò sí wà tí tọ́pẹ́ ń wù ń ta tá a mọ̀ sí mo mọ̀ of course mo mọ̀ òun náà mọ̀ gbogbo ìwà ìdá tó ń wù ń ta pátápátápátá gbogbo ẹ̀ la mọ̀ sí kò sí nǹkan tó fẹ́ sọ nípa tọ́pẹ́ àfi tá a bá tún fẹ́ fi kún fún ẹ̀ ìwò òṣì tó wù káàkiri òun yìí mọ̀ sí kìdẹ́ ń ṣe fọ́ọ̀tì tọ́pẹ́ ẹni tó dálẹ̀ ni because tá a bá fẹ́ bá wí wípé ká fẹnu méjèèjì bá wí báyìí kó tó mẹ́nu lé ọ̀rọ̀ tọ́pẹ́ ó ti wọ́n ẹ̀ ṣé bóun ló fẹ́ sọ tó ti sáré wọ̀n yìí. dájú sọ pé ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí ọjọ́ wo ni mo ní pé ẹ fẹ́ bá Tọ́pẹ́ sọ̀rọ̀ tí mo ní pé má bá Tọ́pẹ́ wí ṣé bí mi àti ẹ̀yin la ń bá Tọ́pẹ́ wí ilé. gbé gbogbo ẹnu ẹ sọ̀hún. tó bá sọ ṣòtìrí orórùka gbogbo yín ẹ máa dàbọ́lẹ̀ ni what's your problem kò ní jẹ́ ká sọ̀rọ̀ láyé yìí àfìgbà tó rí pé òun bá yí ọmọdé yìí jẹ́ ó bàjẹ́ completely ni. ìyàwó mi ìgbà tẹ́ wù yìí ò dáa ẹ ẹ cooperate pẹ̀lú ẹ̀gbọ́n mi kí ayé ọmọ yín kó lè dáa kó bójú bò. ẹ̀yin ìgbésẹ̀ wo la fẹ́ gbé lórí ọmọ tó ti ń ṣìdín ṣé kò ti ń ṣìdín báyìí ká sọ̀rọ̀ ká pẹ́nu pọ̀ báwí láéláé kò ní gbà kò ní gbà kò rí mistake ọmọ ẹ̀ rí látijọ́ ta ti gbọ́mọ wípé ọmọ ẹ̀ ṣe mistake báyìí kò rí rí kò rí rí o mi ò rí títí ẹ̀ rí ah, ah surname surname tó sọ pé ká protect ọmọ tọ́pẹ́ yìí tó tó jọmọ títí ẹ̀ yìí ó ti yí padà because èmi ò ní pè lọ́mọ mi eh, ó ti ń wùwà ọmọ àlè ìgbà yìí lọ́lá la pe orúkọ fámìlì wa lọ́lá àbẹ̀ òun ti yọ kúrò tọ́pẹ́ ìgbà yìí ló dẹ̀ ń jẹ́ ìgbà yìí kí ni mí ní ìgbà yìí ìgbà yìí ní yorùbá bó ṣe máa máa tẹ́wọ́ pẹ́ bó ṣe máa ó dìgbà tó máa bá ń wọ stíǹgì kiri àdúgbò ká tó mọ̀ pé ó ṣe nǹkan tó bá dàbí ó dìgbà tó bá ń wọ pátá káàkiri àdúgbò ká tó mọ̀ pé nǹkan tó ṣe kò bad àbí wo ọlọ́run á tún ilé àtọ̀nà títí ẹ̀ náà ṣe jàre àbúrò ilé ò dàrú àkúkú jèrè àwọn ọmọ wa ọ̀tọ̀ ò ní yọ̀ aláti ṣe mi ló máa mà ti ṣe rẹ̀ ẹ ti gbọ́ and for you ìyá tọ́pẹ́ wojú mi dáadáa tí o bá bá ọmọ ẹ sọ̀rọ̀ níbi tẹ́tí ti ń gbọ́. àfàìmọ̀ kó má jẹ́ pé nǹkan tó máa gbé wọ́n kúrò nínú ilé ìgbọ̀ngàn nìyẹn. ìyá tọ́pẹ́. òfin sílẹ̀ oníjẹ̀sán. ṣe tó jẹ́ wà nílé báyìí náà. kí ni ò ní ṣe mí imagine mo wà pẹ̀lú ẹ̀ látànà ẹ ò fọwọ́ kàn mí débi pé o máa ṣí mi láṣọ o ó dẹ̀ ní kí n má bínú kó dáná o ẹ mo tún sọ one million fún girlfriend ẹ kó lè fi ẹ sílẹ̀ fún mi ó wá ń ṣe báyìí fún mi má máa prove how to get náà kó dáná o. báwo ló ṣe ń rò lọ́ba yẹn náà ṣé mo ṣàlàyé gbogbo nǹkan tó wà ń lẹ̀ fún ẹ ẹ mo sọ fún ẹ pé pásítọ̀ ní pé kí n gbàwẹ̀ seven days fasting and prayer kí ló wá fẹ́ kí n ṣe ṣé kí n máa níbẹ̀rù ọlọ́run ni gbogbo kíni kò bá lè dáná ni and normally tí bá máa wo gan àwẹ̀ tí mo gba ipò yẹ kí n wá sí ìbàyẹn bó láìfẹ́ tí mo ní sí ẹ ló yẹ kí n wá sùn tiẹ̀ kí ló tún fẹ́ kí n fi prove love yẹn sí ẹ bí inú pásítọ̀ gan ni kò inú ò lè dùn láti gbọ́ pé mo wá sùn tòbí nínú àwẹ̀ ẹ bíbí trust me try and understand because o tó bá wo wo pé one million kí ni ẹ o ní dẹ I love you so much mo dẹ̀ fẹ́ kó mọ̀ so yẹ and mo fẹ́ kó mọ̀ pé nǹkan téèyàn bá máa jẹ jẹjẹ kò ní kéèyàn máa kánjú <laughs> kí ló ń kánjú fún jẹ wá sọ̀rọ̀ fún ẹ tó bá dé stage kan màá fi kí ní èso ẹ débi pé ìwọ ogun ló máa sá ẹ calm down. very sure. trust me. ìgbà wo làwọn ẹ̀ máa parí báyìí. Ah, ah. initially day three now and it's already seven like seven days seven just seven days kò ní pé dé. oh baby that's too far but kí ni wàá ṣe. Mama fẹ́ ká o. ojú mi ò lè bójú mi ṣe rí nìyẹn ojú mi ò ṣe níbi kó lọ látànà ẹjọ sùn mọ́jú one expect mi kí n ọ̀gẹ̀ àbí báwo lèèyàn ṣe máa imagine pọ̀ kó ń wà pẹ̀lú obìnrin mi tínú ẹ̀ máa dùn o fẹ́ gbọ́ èmi gan ò sùn mọ́jú gbogbo ọkàn mi ọ̀dọ̀ ẹ ló wà mo kàn imagine oríṣiríṣi ni pé kó má tẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe àwọn kinní oríṣiríṣi style yẹn fún ẹ. àwọn ọmọ yẹn dẹ̀rẹ̀ wọ́n lè so ẹmọ fan kọ́ làwọn fẹ́ ṣe kinní kan dọ́gì kinní kan camel kinní kan kinní kan kọ́ wá ṣe fún ẹ tán kó gbàgbé lé gbogbo ẹni mò ń rò lánàá yẹn o. Ah, baby bó yẹ trust me now ọkẹ tó bá tiẹ̀ trust me fún bí i àbí hundred percent wàá ṣàkọsílẹ̀ trust me fún bí i eighty kí ló ń ṣe yẹ ṣé o mọ ọ̀rọ̀ tó kàn tó máa ń sọ pé bó ṣe lọ ló ṣe bọ̀ bí mo ṣe bọ̀ nìyẹn kò sí nǹkan kan mi ò ṣe anything pẹ̀lú ẹ̀ jẹ́ kí n wá gist ẹ̀ mo fún un ní rọ́ọ̀kan mo tó ń pè mí àti pásítọ̀ mi àjọ sọ̀rọ̀ pé wọ́n láwọn ríran sí mi ìnáwó wọ́n dẹ̀ ni pé mo gbọ́dọ̀ gbàwẹ̀ seven days and um, fasting and prayer ọ̀dọ̀ owó fẹ́ le díẹ̀ o ó bá mi fà gan ó ní à lẹ́yìn tóun ti san owó tá a ti rà láti kíní kan mo ní kó ní sùúrù <laughs> you know at the end of the day ó padà work out mi ò fọwọ́ kàn rárá Are you for real? o sí kankan I tì mí. tó bá dẹ̀ mọ̀ pé o ò believe me nǹkan kí nǹkan tó bá ti wọ̀n ẹ́ lọ́mú wá kí n fi búra sí fún ẹ bó jẹ́ bible ni bó jẹ́ quran ni n tó bá ti mọ̀ pé wá síwájú mi màá búra fún ẹ fún àrídájú. so o sọ pé ẹ ṣe nǹkan kan ọkọ mi ó yà mí lẹ́nu gan-an tó bá jẹ́ pé ẹ ṣe inú mi dùn you know i love you so much and i don't even want to share you with anybody bóyá sọ fún mi pé ká ṣe kinní yẹn kí n ṣe pé dénú mi but ọ̀rọ̀ owó tó wà involved ni mi ò dé lè kọ̀rọ̀ sí ẹ lẹ́nu nǹkan tó fà á nìyẹn. ẹ̀kọ́ tó kọ̀ ṣẹlẹ̀ ni pé ọmọ yẹn ló ní owó ẹ̀ tó fẹ́ ná ẹ jẹ́ kó ná ṣé bóun lọmọ olóṣèlú àwa dẹ̀ wà ń bíbá a máa gbọ́ pọ̀lọ́ kalẹ̀ àwa dẹ̀ máa gbowó tiwa <laughs> àwa ṣe bí gbọ́ ẹ̀ lọ́ni tó fọkàn balẹ̀ kò sí kankan tó bá tún gbowó wa lọ́la àtúgbà àtúlọ́sẹ̀ tá lo àwẹ̀lẹ́ ni à á nǹkan mìíràn lọ́la sí bóyá wà lọ ṣèyí tó ṣe ń bẹ̀ lánàá. pásítọ̀ tún ni kò má ṣe ìgbà ó dà pé òfò ọdún aláyé ṣe kí ni. sùràká ẹ̀dà kẹ́jẹ́jẹ́ mọ́ pariwo ọ̀rọ̀ kan ń gbé mi lọ́kàn ó ń gbé mi nínú kẹ́nìkan sì ṣe kẹ́nìkan máa jẹ́ wọ́n fẹ́ sọ mí dòkúdè mi ò lè má sígbà ooo. rúbì. ẹ̀dà kẹ́jẹ́jẹ́ mọ́ pariwo ọ̀rọ̀ kan gbé ẹ pẹ̀lẹ́ àti. mọ́tò tí mo ní kẹ́ bá mi fọ̀ ń kọ́ kí ló ṣe tẹ̀ fọ̀. mọ́tò ṣé káà àbí lọ́rì. mọ́tò mi. ẹ mọ̀ dá ẹ mọ̀ bàbí kẹ́. kí ló ṣẹlẹ̀. ẹ̀yìn àti tọ́pẹ́ ẹ jọ hmm. torí ọlọ́run. sẹ́rí nínú lẹ́tà wa yìí gbogbo nǹkan ló ní department by area the segment torí èmi nǹkan tí wọ́n gbà mí fún ni pé kí n sí gate fẹ́ni tó fẹ́ jáde àti àwọn tí wọ́n fẹ́ wọlé èmi driver ló yẹ kó máa fọ mọ́tò tàbá àwọn pé driver lè fọ mọ́tò ẹ gbé lọ sí car wash what is my own by ẹ̀rùn um, am I washing car gidigidigidi èmi ò ṣe car wash now. tó pé o ti tutù jù ah mo máa ń sọ fẹ́ kó o ti tutù jù wo bí gẹ̀tìmọ̀ yẹn ṣe ń bẹ̀ sọ̀rọ̀ bí wọ́n ṣe ń lanu tó ń bá ẹ sọ̀rọ̀ jọ ṣé ẹ̀ kí n sanwó iṣẹ́ fún bíbá yìí ni kò ń gbowó sálárì ni. Ah, ẹ jọ nkú kí ló tọ́ fi ní kẹ ẹ̀fọ́ mọ́tò tẹ́ ẹ̀fọ́ mọ́tò eh, eh. àbí ṣé dìgbà tó bá déwájú yín tó dìgbà tó bá sọ fún pa ah, ẹ̀fọ́ mọ́tò kẹ́ tó mọ ẹ̀tọ́ yín nínú ọgbà yìí ibi tẹ́ ti ń gbowó oṣù. ẹ jọ àǹtí a ah, kí ni gbàrà mi dọlẹ́rù ti yín èwo ni ó ti tutù jù ṣé èmi wà nídìí káwọ̀ sí ni àbí irú ẹjọ́ wò ló ń dà ó ti tutù jù tó bá tutù jù ẹlẹgbẹ́ wọn sínú microwave kan lè gbóná àbí irú kí ni gbogbo yẹn náà èmi ò mọ̀ pé lọ́ọ̀yà nìyí tó bá jẹ́ lọ́ọ̀yà nìyí kí ló dé tẹ̀ lọ Say mo mo tọrọ dọ́dọ̀ yin àbí mo tọrọ dọ́dọ̀ yin. what nonsense is that. Ah, hey hey off the light ẹ paná on the light àwọn kanji yìí máa múná lọ ah kí ló dé tí náà ìtẹ́jú tó hey ṣé tí ọmọ ṣé èèyàn lẹ́gbàá mi létí ẹ jọ tó lọ́nà ṣé tí èèyàn lẹ́gbàá láì jẹ́ pé iná kanji ṣẹ́jú pàkà lórí pé kí n lọ fọ mọ́tò mi ò fọ mọ́tò. ẹ fẹ́ máa ṣe bíi pé mi ò mọ ọ̀rọ̀ àbí mo ò táṣẹ lé ipa. ó ti tútù jù tó yẹ pé mi ni màá ṣe jù bẹ́ẹ̀ lọ màá bò wọ́n mọ́lẹ̀ wé. kí ló tẹ̀lé kí lè fẹ́ bá àyò fọ́pọ̀. wow sista Tọ́pẹ́ congratulations hmm. you are six weeks gone. wow. ẹ ti lóyún ọ̀sẹ̀ mẹ́fà. <laughs> this is a test result. Uh, yes. Uh, Wow! Oh, Doctor, is she gone? I'm so happy. So in that case, ẹ máa bẹ̀rẹ̀ antinanta as soon as possible. So my lè I monitor pregnancy yẹn. So gbogbo a little, máa lọ létò létò. My dad, ẹ ṣé gan-an. Ọlọ́run fún yín ṣe. I need to be going. Thank you. Mi ò bí ẹ̀tẹ̀ lórí fóònù, tó rẹ̀ náà mo ṣe wá bí kí ló ń sọ fún mi mo ní mo lóyún fún ẹ ó ní kí n gbé lọ fẹ́ni tó ní like i don't get you. ṣé wọn gbọ́ kan ẹni ẹ̀ máa ń pa mi gan ṣá. ó kọ̀ déédéé dẹ́ǹsì ò sọ mi pé o ti lóyún jọ ṣé mi àṣejọ ládùúgbò pa máa lóyún fúnra wa ni. ṣé wọn kọ́ ló lóyún ni. o mo bá yẹ sọ pé a máa fẹ́ra wa sílé àbí so kí lè expect pé kí n sọ́ọ̀sìn pé kò lọ kẹ́rù ẹ̀ wá àbí. ìyàwó ẹ̀yin of course ó ń láti gbóyún ẹ̀ ó ń láti gbà mo ti lóyún dẹ̀ ń láti gbà. ó fọ́ ẹ̀ nìgbọ̀nsá ìyàwó dà ó jẹ́ má tọ́ra ẹ̀ ṣé o mọ advice kan tí mo ní fún ẹ sìn ṣé o rí oyún tó wà nù yìí bóyá kó rọra gbé jẹ́jẹ́ kó lọ gbé fún ẹni tó ní ṣé o ti gbọ́. you must be joking ṣé má jẹ́ kí n lo agbára pop sí mi lé ẹ lórí ó má gbá oyún inú ó má sùn tún gbà yes. tani bàbá ńlá kú bàbá wèrè gan. bá mi bí o. tani bàbá ẹ ká tó sọ̀rọ̀ méjì wà máa ní pé wọ ọkàn bàbá ẹ who are you ọmọ olówó ògbé ìdá tó yìí kó má rèéyàn tó máa láìkẹ kó wá jẹ́ pọkàn lọ́kọ̀ọ́ ìwọ ń wá bó ṣe máa bá ìyàwó ẹ̀ off ṣé o pọ́jọ́ làwa ni ṣé òun ọgbọ́kọ mi ṣe jẹ́ sí mi ni mo ti sọ fún ẹ pé kò sí nǹkan tó lè ya èmi àtọkọ mi ìwọ wá rò pé tó bá ra ìfẹ́ wa bóyá máa fira wa sílẹ̀ ojú òwò àti ìwà ló gbé yín ẹ̀sìn wa jẹ́ ìfẹ́ ọkọ fún mi gbogbo bó ṣe rí ìpọkọ mi tó bá ní nǹkan ṣe out of duress gbogbo pátá ni mo mọ̀. alfa ọ̀rẹ́ ṣé o ti wà òkè àbí yóò máa ṣe sí. ọ̀rẹ́ mi ó gbére ni bọ̀wọ́ yìí ṣe fún mi ó tẹ ẹkùn lẹ̀ ń láìkí bóyá fún mi ṣe. wọ́lẹ̀ sàbí kí ló ń porúkọ ẹ̀ náà kí ló máa ń ṣe ẹ náà ọkọ̀ máa máa ṣe bẹ́ẹ̀ tó ní squishes lórí kí ló máa ń ṣe ẹ gan wá ní kò ṣeré wà ní èní àwẹ̀ èní church ọlá church. wo ọlọ́run ju ẹ ta ni o ṣe ìwọ ìbá fìbọn ìfọ́rí ẹ̀dá. ẹyin babes ẹ calm down. ọ̀rẹ́ wọ́n mọ̀ tẹ̀dá rẹ̀ láàmú mo kàn fẹ́ jẹ́wọ́ pé ọmọ ṣì fi gbà yín lọ́lá ni mi bébì mi náà ni bọ̀ gbàdá tí ní kò ṣe nǹkan tó fẹ́ ṣe tó yẹ ti ṣe ẹ ká fi sílẹ̀ bọ̀ ẹ máa ń láti máa lọ ń sìn torí iṣẹ́ tí kò tá fẹ́ ṣe. ẹ no problem o lè pe àwọn àwọn àǹtà tó bá ti fọkọ pa máa bẹ̀rẹ̀ treat fọkọ pẹ. gbogbo ẹ̀ pátá ni mo mọ̀ ìbọ̀ òun fi ọkùnrin sunday adires kó lè bá ẹ sùn pẹ̀lú bó ṣe dátó ètò ní gbogbo ṣèpì let me tell you something. kó wá gbọ́ o oyún inú ẹ̀yìn oyún egbére yẹn kó mọ bó ṣe máa ṣe kó lọ gbé fẹ́ni tó ní oyún ẹ́ẹ̀ tó mọ̀ pé ìlẹ̀ lórúkọ ń yín lè fún wàrà bọ̀ mo lè dá wàrà nù. má gbórúkọ wọn àti bàbá ẹ tó ń kọrin yẹn má bàjẹ́ kíákíá ń sìn. because bó ṣe ń rí mi yìí ó sọ lórí mi gbàgbé gbogbo túṣu yìí o sórí tí bá mú ẹ bàbá ẹ gan bẹ̀bẹ̀bẹ̀ sí and i mean it kó mọ bó ṣe máa gbé oyún ẹ kó lọ gbé fẹ́ lómi. sórí mi àtọkọ mi nothing is going to come between us not even you. kó wá gbọ́ i give you just five minutes to leave this place else gbàgbé gbogbo túṣu gbàgbé gbogbo túṣu yìí o máa dára sí i. ẹ rò pé smart ìpadàbọ̀ àbíjà mi máa le gan tí bá padà dé ẹni fún àìlẹ̀fọ́ ni. wash out. <laughs> ó ga jù pẹ̀lẹ́ popsi náà ni. kí ni sàn kí ni pẹ̀lẹ́ ǹjẹ́ pé bóyá ń sọ̀rọ̀ gbogbo iṣẹ́ pẹ̀lú ń wò tó ń miri tó ń wé ìsàlẹ̀ ah, bóyá o tẹ̀ ti ṣe gan tó wá ìgbà tó ṣe ó doyún o tẹ̀ kó doyún. ọmọ yẹn ò fáìn tó ẹ̀mí o tiẹ̀ gbọ́n wọ́n tó sọ ni eh. ó ní ìpadàbọ̀ àbíjà àbíjà kọ́ bàbá sùwé ni kò mọ ẹni kò mọ ọtí mò ń wò ni lẹ́kọ̀ọ́ lọ fi ọmọ rẹ sí. mọ mi ìtí wo ló ń bá mi gbọ́ pé èmi ò ní di tọ́pẹ́ ìgbà yìí mo lóyún mú mi mú rẹ nígbà mo ṣẹ̀ sí mú mi mo ti ṣẹ̀ sí. tèmi tọkọ ọkọ mi Ọlọ́run ń jẹ́ kó ṣẹ̀ sí ẹlẹ́dàá mi ń jẹ́ kó ṣẹ̀ sí mo dẹ̀ sọ fún ẹ tó o ó ní o fẹ́ fi owó ra ìfẹ́ níbo ni wọ́n ti ń fi owó ra ìfẹ́ ó ló fẹ́ fi owó fọkàn lọ́kàn ó ní kò sí nǹkan tí owó ò lè ṣe olówó ṣeun tán sórí ibi tí owó lówó ṣeun tán ìwà ajá ìsín báyìí etí wo ló ń gbọ́ pé ìwọ ọmọ ti tèmi odidi ọmọ onírúurú olóyún òrẹ́ ni gbà má jẹ́ kẹ́nikẹ́ni gbọ́ o má jẹ́ kí bàbá ẹ̀ gbọ́. mo ní kéde máa wò ó níbi tó jẹ́ pé Wow! Wow! Wow! máa lọ ibiṣẹ́ máa lọ ibiṣẹ́ bóò ni. mọ́tò mi lè ti ṣe báyìí in fact inú mi dùn i'm so happy. wọn ah, ò lè mọ̀ pé mo fi mọ́tò ìgbà rárá o iṣẹ́ ńlá lẹ ṣe fún mi. àwa kọ́ la ṣe ọlọ́run ló ṣe ah, iṣẹ́ ṣáà ẹ̀ láìkí ẹ̀. wà á mú pé nọ́mbà yín lẹ́ẹ̀kan ẹ̀ gbé. ah nẹ́tíwọ́ọ̀kì ni o máa ń sá lọ a máa ń sá tẹ̀lé ń bí ni ó dẹ̀ ti wá dé ó ti dé. èmi náà rò bẹ́ẹ̀ èmi náà rò bẹ́ẹ̀ ẹ ṣe gan kí yẹn dà. kọ́kọ́rọ́ yìí. àwọn ọmọọṣẹ́ yín dà. ẹ wá ẹ wá ah, ẹ má ṣe yọnu ládùúgbò owó iṣẹ́ tẹ ti sọ. Ah, ọ̀gá ẹ ṣeun gan ma ẹ ṣe ẹ ní jáàmù ẹ ṣe máa ń sílẹ̀ ẹ ṣeun gan ọ̀gá. ẹ wò ó máa pè yín. mo ti gbọ́. Thank you kàmọ́ Razaki tó bá yẹ pé bàbá tìyá yín ló bí yẹn náwó òun. ṣé bó ṣe lára ẹ nìyẹn. Eh, yes ma bẹ́ẹ̀ ni mo ṣe lára actually mo dúpẹ́ pé ẹ ti fún mi ní opportunity láti wá bá yín sọ̀rọ̀. mo gbaṣọ ọ̀yà mo wá wọ aṣọ ayọ̀ sí ẹ lọ́rùn olè ni ẹ olè ni ẹ kí ló máa ń ṣèyàn ọmọ tálákà yìí ẹ o fẹ́ bá odindi ọmọ ìgbà yìí lọ́lá o fẹ́ bá dòwò pọ̀ o wá wọ̀ mí ṣùṣù o ráwọn ẹgbẹ́ ẹ èmi àti ẹ mechanic ah orí mi ò ní jẹ́ ó yẹ kí n gbá ojú ẹ ni ọlá bọ́lá ni mọ́tò mi mo lè gbọ́ ojú ẹ̀ mo lè kọ́ bọ́lá idiot àwọn olè olè wọn ti rọmọ olówó bẹ́ẹ̀ yẹn nǹkan tó fẹ́ ni pé kó ṣàwọlé yẹn kó olè alápámá ṣiṣẹ́. bá ti mọ̀ pé bí ọ̀rọ̀ ẹ̀ ṣe máa rí ni bá ti jẹ́ kó fẹ́ bọ̀bọ̀ mẹkáníìkì yẹn o dẹ̀ máa wo níjọ́ kìíní àná tí èmi àti dájí ẹ̀ ń jáde. alàgbà hmm. ẹ má bínú o iṣẹ́ tí olúwa fi rán mi sí yín lórí ọmọ yín òun ni mo fẹ́ jẹ́ fún yín lótìtọ́ olúwa dá yín ní ọlá ó dá yín ní èèyàn pàtàkì nínú ìlú ẹ̀hún ṣe wá rí ìgbàkígbà àbí àkókò tí ọmọ yín bá máa ní ọkọ ẹ má gbàláyè láti jẹ́ kó fẹ́ olówó kankan ẹ má gbàláyè láti jẹ́ kó fẹ́ olówó kankan kò bá jẹ́ ẹni tí ó dìde láti inú ẹrọ̀fọ̀ tàbí ẹni tó ń ṣiṣẹ́ ìdọ̀tí kan ni ó mú wá gẹ́gẹ́ bí ọkọ ẹ gbà láyè láti jẹ́ kó fẹ́ nítorí ọjọ́ iwájú ẹ̀ kó lè ní ibùjókòó ayọ̀. ẹ ti máa gbọ́n yín dáadáa ẹ̀yin ọmọ tó ti inú ẹrọ̀fọ̀ dìde ẹ bọ́ tó bá jẹ́ pé ẹni tó lówó ló ń kẹnu sọmọ wa ń kọ́ ṣá máa ní kó má fẹ́rù ẹni bẹ́ẹ̀ ni. alàgbà ó léwu fún nítorí ọjọ́ iwájú ẹ ẹ má gbà láyè kankan iṣẹ́ tí olúwa fi rán mi sí òun ni mo jẹ́ fún yín àlàáfíà fún yín. wọ́n mi tọpẹ́. dáàdi tọpẹ́ ẹ máa gbọ́rọ̀ tí pásítọ̀ yẹn sọ. mo gbọ́. tí ọmọ ti tèmi bá fẹ́ ní ọkọ kó má fẹ́ olówó kó fẹ́ tálákà orí tèmi kọ́ ìṣẹ̀dá tèmi kọ́ ọlọ́run ò ní jẹ́. ẹ ẹ but mọ mi tọpẹ́. ẹ mi ò fẹ́ kí a dọ̀rọ̀ alàgbà yìí nù o gbọ́ gbogbo àlàyé tó ṣe ó dẹ̀ worú aṣọ tó wà lára ẹ̀ wípé èèyàn ọlọ́run ni. ó tì í èmi rò pé aṣọ èṣù ló wọ̀. kì í ṣe pé bóyá ó tọrọ owó lọ́wọ́ wa ká bá sọ pé nítorí owó tó fẹ́ gbà lọ́wọ́ wa ló jẹ́ ń jíṣẹ́ yìí èmi ò ní fẹ́ ká ká dọ̀rọ̀ ẹnu o because kéèyàn tó rí wa kó tó jẹ́ gbogbo iṣẹ́ yìí fún wa á jẹ́ pé ọlọ́run ló ràn sí wa ẹ wo èmi gbà ní àdúrà pé anytime tí ọmọ sí tèmi bá fẹ́ ní ọkọ olówó ló máa fẹ́ o even gan tó bá tiẹ̀ fẹ́ ọmọ president èmi ò bọ́lọ̀ ṣètò ṣe ti gbọ́. ẹ wọ ẹ jẹ́ ká lọ jọ ẹ ṣílẹ̀ kùkù ẹ jẹ́ ká lọ. abẹ́ ìrìlẹ̀ ṣílẹ̀ kùkù mi fẹ́ já lọ. mo ti gbọ́ mo ti gbọ́. mo dẹ̀ ní iṣẹ́ fún mi. ọmọ mi ètò mi lè fún mi. wọn ló lè fẹ́ olówó wọn ní ọmọ tálákà ni ẹlẹ́dàá yìí yàn láti òdi ọ̀run wá tí má ti màmá ti jẹ́ kó fẹ́ mẹkáníìkì ìjọ tó yọ ọlọ́run kọ mi fún mi ní nọ́mbà ìmúlásìkò. mo ní sọ ma fẹ́ mi pẹ̀lú oyún náà mi. ó máa fẹ́ o. I might get rid of it ni à ń jẹ́ kó mọ̀ pé olóyún jẹ́ kó mọ láàrin èmi àti ẹ o. mo mi ṣe mo ní kú báyìí. olóhùn jẹ́ kó kú ẹlẹ́dàá mi ò jẹ́ kó kú òun ní kú ikú kan bí kò ṣe yé. dókítà ṣe rí nǹkan tí mo fẹ́ ń sìn ni pé mo fẹ́ yọ oyún inú mi lókè tó bá mi. but sista tó pẹ́ last time tẹ wá sọ́fíìsì ohun tí mo confirm you pregnant we are so excited about it inú ìdìbò sọ ọkàn tẹ wá change mind yìí sí pé ẹ fẹ́ yọ. ṣe rí nǹkan tí ò bá ní múnú èèyàn dùn èèyàn máa ń yọ ni mo fẹ́ yọ ohun ẹ̀ dókítà ẹ mi yọ ẹ jọ. okay if that's what you want máa ṣe fún yín ah, which means ẹ̀jú débi láàárọ̀ là and um, tẹ bá ti ń bọ̀ ẹ make pé ẹ jẹ anything and um, tẹ bá dé we will do it. ẹ ẹ wúmọ̀ àtàn gbaṣọ wa lọ́jọ́ yẹn ni lọ́wọ́ tí mo wà mi ò ráyè paṣí kankan lọ sọ fún wọn pé mi ò sí nílé mi ò sí nílé oṣù ti gbọ́. àǹtí mi àǹtí mi ṣíbẹ̀ ṣe máa wo tọ́pẹ́ ní ìwọ̀n líle. àwọn dọ́tọ̀ wọn náà ti san gbogbo agbára wọn wọn ò nǹkan tó ń ṣe tọ́pẹ́. ọ̀hún àbúrò mi mi ì mọ̀bì kankan ó yẹ kó mọ̀ pé mi ò kí n tójú bọ̀lé ọkọ mi gan kò láìka máa tójú bọ̀lé mi ò mọbi kankan kì í ṣe pé mi náà jókòó tẹ̀tẹ̀ rẹ̀ mo sa gbogbo ipá mi mo ti gbàdúrà mo sì gbà àwẹ̀ wo nǹkan tí mo kun wo bí mo ṣe kun mi màá mẹ́ni tí mo ṣe ẹ̀wọ̀n ẹlẹ́dàá mi mi mẹ́ni tí Tọ́pẹ́ ṣe o ọlọ́mi wá ṣàánú mi ó ti sú mi ọlọ́run má má jẹ́ kí n fojú sunkún ọmọ. ọmọ bẹ́ẹ̀ ábìrì ọ̀nà kò kí ń ṣìnà ábìrì ọ̀nà kò kí ń ṣìnà àánú àní dúró ni ẹni tó bá dúró lójú kan ọgbọ́n ojú kan ló ní àwọn náà máa tá mọ́ wa ni ṣe ti bá ń tì mí mo dẹ̀ ń pé lágbára àti ọlọ́run wọn náà máa kó wa mọ̀ ọ́ ṣe àwa tọ́pẹ́ máa yá àní jẹ̀bi lóye lágbára ọlọ́run. ìyá tọ́pẹ́ ọmọ rẹ sẹ́yìn. àní ah, tọ́pẹ́ ṣe. ẹ fẹ́ mi tí tọ́pẹ́ ṣe. wọ́n tó fún mi ni ẹ fẹ́ kí n lókè èèyàn lọ́rùn kí lè wá kiri kírọ̀sán lọ́wọ́ yín. àmọ́ ah, bínú ọkọ mi fún mi lówó ni. owó kí ni ẹ ṣiṣẹ́ owó sí mi lọ́wọ́ ni. mi ì fi jẹun ni. ẹ kẹ́ tó ṣojú dúdú ẹ ẹ̀yà atókùnmáàkù àwọn ọ̀nà ọ̀run má lọ kí lẹ̀ ń wá kiri títì ẹ ẹ ẹ jẹ́ má jẹ́ kó pa yín dànù torí mi mọ́kọ́ tó sọnù lọ́wọ́ yín tẹ̀ wá kiri o. a ah, a ah, a ah, lọ́pẹ́ kí ló ṣẹlẹ̀ sí wàtí màmá yẹn. a ò gbà mí ọ̀rẹ́ mi màmá yìí ni ó máa fẹ́ kó jẹ́ kí lóko èèyàn lọ́rùn mọ́ ni. lóko èèyàn lọ́rùn bíi ti máa wọ. màmá àjẹlẹ máa jẹ. tèkè easy kó máa bọ́ ọ́nú mọ́tò kó jẹ́ ká máa lọ. àjẹlẹ máa jẹ. sọpẹ́ tèkè easy náà mo bí màmá yìí ṣe tẹ̀ mí ṣá ẹ máa kún ní fi yín mo sọ pé irú ẹ̀ òṣìwò lòun yẹn náà ó ṣe mọ̀ ẹ̀dẹ̀ lùbọ́sí ọ̀nìyàn. ìwà wo ni mo wù. ẹ ìyá yẹn ó fẹ́ kí n pa òun dànù. kí ló ń wá kiri. ṣé wọn kí n bá sọ̀rọ̀ ni wa burúkú lòun yẹn ah, náà. àwọn máa gbàgbé ìyá yẹn ni o. ní gbogbo alálágbà ni ah, tó bá sẹ̀sọ́ kọ́kọ́ kúrò lọ́nà yẹn sì dájú kó wá gbèlú bọ́lé wọn lórí lọ. má bà mí sọ má bà mí sọ wàhálà yín pọ̀. ìwọ ọmọbìnrin mi kó ọmọ sẹ̀mí ọsẹ̀ mi. a ń mi jọ́sí ń kọ́ èlòrò ìgbésẹ̀ mi ẹ̀ lẹ̀gẹ̀ mi kọ́ ọmọ sẹ̀mí àfìbí ọ̀sẹ̀ mi èbúrú èmi bínú o àmọ́ láti wákàtí ìlọ àárẹ̀ kọ́ ọmọ lè fọhùn kọ́ ọmọ lè jẹ kọ́ ọmọ lè mu ìdààmú wàhálà mo fi ta ọlọ́rẹ kọ́ máa mójútó ejù bẹ́ẹ̀ lọ pé èmi bínú o torí àjẹ ọlọ́mọ ni mí alábìyàmọ̀ sì ṣe pé ṣùgbọ́n yìí mo sẹ́ ìsíkọ́ àrò tí ó rọ mọ́ pé. Ah. gbogbo ọmọ tá a bá bí àfi ká mọ̀ nǹkan wọn o lọ́gbọ́n tó yàn tó yanjú gẹ́ ẹ rí gbogbo ọmọ tá a bá bí ká mọ̀ nǹkan wọn pé tí wọ́n bá ti rí àgbàlagbà kí wọ́n máa bọ̀wọ̀ fágbà tó ráwọn náà padà bọ̀ adípò àgbàǹjọ kan ah, ẹ wá wọ́n ní bọ̀wọ̀ fún bàbá àti ìyá tó bí ọ àtàn tó bá ju ọlọ́kọ́ ju ayé rẹ kó lè pẹ́ ṣẹ̀bẹ́ àwọn ìwé kan lọ sọ bẹ́ẹ̀ àbí báwo tiẹ̀ ká babaláwo la wà ń ṣe ṣùgbọ́n ọmọ yín kò ní ìbọ̀wọ̀ kan fàgbàlagbà ah, ẹ wá kí ló tẹ̀ fi òwú jó kẹ́ sọ́jọ́ lẹ́nu tó yẹ gbogbo àgbà tó bá ti rí àfi kó sọ alásọ̀bù ògbó kọ́ mọ́ bú àgbàlagbà ṣé rí bó ti rí àwọn àgbàlagbà ni wọ́n bá wí wọ́n nà pàṣán àwọn anamọ́nà yẹ àna àgbàlagbà jó jìgàsìgà. Eh, hmm. bàbá ìgbà tọrọ tí wàá rí báyìí kí la máa ṣe sí ṣe rí tó pé tí ń wé yìí kò ní wájú kò ní lẹ́yìn ojú kan ẹ̀pà ojú kan èrè tọ́pẹ́ ò gbọ́dọ̀ kú tí tọ́pẹ́ bá kú ti tèmi ti gbé ilé ọkọ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi tán lé ọkọ. òun tiẹ̀ ò ní gbé nǹkan ò ní í ṣe orí nǹkan sọmọ kò sí nǹkan kò sí gbogbo ọmọ tí wọn bá gbélé bì àgbéyèlè mi gbọ́n mọ̀ gbogbo tí ẹlẹ́gbẹ̀dẹ̀ bá fọkàn báyìí gbogbo ẹ̀ ní dún ah. ẹ wá o ṣùgbọ́n èmi bẹ̀rẹ̀ sí ẹ̀yìn tẹ́rìn o. bàbá aṣetán láti ìwìn ibikíbi tẹ bá júwe fún ọ aṣetán láti débẹ̀ káà bómi ṣàtìyá ni kọ́kọ́ gbọ́dọ̀ ṣe tọ́pẹ́ mo fẹ́ fojú sunkún ẹ̀. kí ló ṣe mí tí mi ní ní kí ni mo fi ẹsẹ̀ mi ṣe sí mi ní mi. ara ẹ ti yá ni ọ̀dà ṣe rí ìyá tẹ rí lẹ́ẹ̀kan ìyá ọ̀lẹ́ wà lọ o tẹ bá ti rí ìyá tẹ bẹ́ẹ̀ ara tọ́pẹ́ ti yá. bàbá ìyá tí mi ò mọ̀ tí mi ò rí rí báwo mo ṣe fẹ́ débẹ̀ tọ́pẹ́ náà ló wà lórí àárẹ̀ tí ò lè sọ̀rọ̀ ah Baba ṣàánú mi ọ̀nà wo la máa gbé gbà ẹ ṣàánú mi. ọ̀dà bí ẹrù bá kòkè tọkọ rẹ ó níbi àgbékà. ẹ mọ̀ ya bẹ́ẹ̀ sì wá rí ìyá òun ń bọ̀ ń sàtọ́ náà ni. ẹ má pẹ́ bàbá àǹtí mi àǹtí mi jẹ́ ká nígbàgbọ́ pé lágbára tí Ọlọ́run ara tọ́pẹ́ máa yá á ní fojú sunkún ẹ̀ lágbára tí Ọlọ́run. màmá mi fi Ọlọ́run bá mo fi bẹ̀yìn mo fi kún láwọn abiyamọ mo fi bẹ̀yìn ẹjọ ẹdẹrìjì ọmọ mi ẹjọ ẹ̀rọ ti kú lábí ìyá ọmọ ìfọ́ mi lára ẹ wo ọjọ́ láti ẹ̀jẹ̀jẹ̀ lórí àwọn ọmọ yìí ẹjọ ẹ ṣàánú mi ìwọ ojú láti mo jẹjẹ lórí ọmọ ẹ màmá ẹ ṣàánú mi ẹ má jọ ọmọ mi ó kú ẹ ṣàánú mi bàbá. ẹni sùúrù níbi ẹ̀ la ń bẹ̀ mí ní ìsìn ìkíní kúnlẹ̀ kejì kúnlẹ̀ mo kọ́kọ́ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ ni ẹ̀yin lè bímọ ọ̀rán dandan yìí o àbí ṣé ẹ kọ́ ọmọ ẹ̀yẹ́ gbà mí abẹ́ ìrántí kọ. màmá èmi ni mo kúkú bí o èmi ni mo bí. n mo bí ni kẹ́ ẹ dáhùn sábì ìkọ́ni àbàkọ́ gbà. ìwà ọkọ ètò ẹ̀ ṣàbà mi dáríjì ṣe ti gbọ́ ẹ bá wa dáríjì màmá ẹjọ́ tó ìtọ́ lọ́hùn. torí ó yà mí lẹ́nu bíi ọmọ burúkú ọmọ pàù bíi ìbọn mi ò lè gẹ ẹyẹ láńkúnlẹ̀ kẹrin rábà bàbá ilẹ̀ bírú rẹ̀ wí ara ní ló ti gáàdì ló jẹ́ kó yà mí lẹ́nu orírin mọ̀ yọ ẹ̀yìn o. màmá ẹjọ tó ìtọ́ lọ́hùn tó bá jẹ́ ipa ti wo ni owó wà ń bí bàá máa fún yín. mi yọ bí ipa mímọ èsè lébi mo kọ́ mọ́ mọ́ fi dán owó ìjọ nìmi ẹ ní ìkórè tàbí dè babaláwo wíkẹ́ lábá mi ó mọ̀ mí lánàá kó tó dùn ní. aṣàjọmọ̀ sẹ́lẹ̀ mi o àwíkóńkó lójú ọlọ́rọ̀ ni mí bẹ́ẹ̀ ni tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ló máa fi mí ṣe àmọ́ níbi àbádé. Ah, ẹ ṣe màmá yìí ẹ padà là bá bàbá ní sùúrù ní sùúrù ẹ padà là bá bàbá láwo wí kẹrìnlá ẹyin mo ti jáwọ́ mo ti já ah, sẹ kẹrin kó máa ṣe ogbe tuntun lọ àgbà. ẹ ṣe màmá ẹ ṣe ẹ ṣe àgbàyà àgbà rẹ ẹ ṣe mo dúpẹ́ màmá ẹ ṣe o. bàbá kí ló dé ṣé fẹ́ dalé mi fún mi ẹni bàtà tọkọ lè gbé ẹ bọ. mi ò lè dalé ẹrú gbọ̀ngàn fúnra rẹ mọ́mọ́ dalé ara ẹrú àwọn arúnmọ̀lẹ̀ wọ́n jẹ́ kó yé mi pẹ́ni tó mú wáyé wọ́n lè ṣe bàbá àtọ́pẹ́ o nínú nǹkan lọ dá sí ẹtọpẹ. ṣé mo wá gẹ́gẹ́ bí ìkòkò ni tí mi wá mi tó fún mi lóyún òun ni bàbá tọpẹ. ìwọ ni kò bí àrò àtọ̀dọ̀fin ilé ẹ̀kọ́ tẹ̀ wọ́n mú kó ṣàlàyé bàbá ṣe jẹ́. bàbá ṣé ẹ lè bá mi bá àwọn rúmọlẹ̀ sọ̀rọ̀ ni màá fún wọn ní owó kí wọ́n jẹ́ kí bàbá tọpẹ gbé e ẹ bọ̀. wọ́n fún oyún mọ̀lẹ́ rí bá kò mm. ah, ṣẹlẹ̀ sí mi rí ah, lẹ́mi alájàlẹ̀ agbẹ́wọ́ ọ̀kan ọmọ Yorùbá ṣe wọn ojú ní koko ṣé gbẹdẹ ṣe ṣe ṣe ní jọ wọn ti bí tí wọn ti bí ni. àbọ̀ ìgbọ́ àwọn ìbú ọ̀gbọ́n sọ̀nà lọ́wọ́ mi rí kọ́ fọ́ wọn máa lẹ́sẹ̀ ní ìgbà rìbá wọn gba rìbá rí jọ mo ti wò ó. gbọ́ kankan àárín tá a fa àdìtì o bí bàbá tọ́gbà bó ti jẹ́ bí bàbá rẹ̀ gángan gángan ọ̀bá gbé ifá ẹbọ yìí ara tọ́gbà ò lè yá o bẹ́ẹ̀ mo sọ fún wọn tètè tẹ̀ra rẹ nú ta ni bàbá tọ́pẹ́. ọkọ mi mo fi olóró bá ṣe ẹlẹ́rìí ẹ̀yin ni mo bí tọ́pẹ́ kùn mi lè má pawó fún yín ẹ̀yin ni mo fi tọpẹ́ fún. bẹ́ẹ̀ni ó gbé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ ta ló bí fún. o ṣàgbọ́ nǹkan tí babaláwo yẹn ń sọ etí òdùn ẹun tó ń jẹ́ kó yé mi pé èmi kọ́ ló bí tọpẹ́ fún àbó ògbọ́. ṣé ti babaláwo lẹ fẹ́ gbọ́ ní ìsọkúsọ ló ń sọ mí lè má pọ̀ yín ẹ̀yin ni mo fi tọpẹ́ fún ojú ẹlẹ́sìn tó ó lò mímọ̀ bẹ́ẹ̀ ṣeré. ta ló bí tó fẹ́ fún. mà á jẹ́wọ́. ọ̀ya ò yí jẹ́wọ́. mà á jẹ́wọ́. ọ̀ya ọ̀ya mò ń gbọ́ ẹ mò ń gbọ́ ẹ. ẹ gbogbo àti ojú ọmọ pé àwọn méjèèjì tàbí lọ sọ́dọ̀. ọ̀rẹ́ mi owó ti sùn mí ó ti sùn mí o ní ẹjọ́ ọ̀la ìjà ojoojúmọ́ ayé ni ọkọ mi bá mi fa wàhálà kí ni ọkọ mi ò sọ sí mi tán wọ́n mi ò yé mi ò pa wọ́n ní èmi akọ ajá látìgbà tẹ́mi ti fọmọ wọn wọ́n ní mi ò fi àárọ̀ dálẹ́bàá kí n ní oyún kí tẹ wọ́n ṣe bí mi mo ti ṣe test ọkọ mi ti ṣe test wọ́n ní àwa òkè pé ọlọ́run ló ń fúnyàn lọ́mọ. Oh, hmm, ó ga ọ̀rẹ́ mi ìyá ọkọ ẹ yìí náà kì í ṣe pé wọn ò rọ́rọ̀ sọ wọn rọ́rọ̀ sọ lóòótọ́ ni tó náà bá reason pẹ̀lú wọn wípé ara abiyamọ ló ta wọn kò sẹ́ni tó máa ṣe ó bí ọkọ ẹ yìí náà ni dúdú de ní kọ́kọ́ ẹ kó ṣe kí ni kó náà bímọ kí ìyá ẹ náà fojú rí ẹ bo nǹkan tí mi fẹ́ sọ fún ẹ ni wípé ṣé ìwọ ò ṣàlàyé fún ìyá ẹ náà àbí ìyá ẹ ò dà bí àbò ṣe ṣàlàyé fún kò ọ̀dà sáàdì pé ìwọ àtọkọ ẹ náà ẹ jókòó tẹtẹrẹ lórí ọ̀rọ̀ yìí. ṣé wo ló tún sọ eléyìí èmi ò kí ń fi anything pamọ́ fún ìyọkọ mi bó ṣe ń lọ báyìí ni mo ń sọ fún wọn even àwọn test àti ṣe gbogbo èmo fi wọn ò ọkọ mi pé kò sí nǹkan tó ṣe mí kò sí nǹkan tó ṣe ọkọ mi káàkó ní sùúrù bọ́ọ̀lù ọ̀ máa dá wa lóhùn. ẹ all the same ọ̀rẹ́ mi ìwọ àti ọkọ ẹ ẹ máa keep trying náà ni o ẹ ní jẹ́ kó sú yín rárá àwọn Yorùbá bọ̀ wọ́n ní tọ́rọ̀ bá kàn kè tó bá kanlẹ̀ ó níbi kan tá à ń gbé sí so ìmọ̀ràn tèmi máa gbà ẹ́ báyìí ọ̀rẹ́ mi etí ẹ mélòó ẹsẹ̀ náà mélòó ìwọ àti ọkọ ẹ ẹ ní jẹjọ fi ṣètò olóyìnbó nìkan o ẹ má tẹsẹ̀ lébọ̀ ni àti wípé ọ̀rẹ́ mi òpin rẹ̀ ṣàkíyèsí ni pé tí ò bá bímọ fọkọ ẹ yìí ọ̀sán kan orúkọ náà máa gbá ẹ síta àbí ṣé o fẹ́ kí gbogbo ọlátọ́kọ ẹni kó di tẹni ẹlẹ́ni ni. ọlọ́run ò ní jẹ́. ó bẹ́tà. ìyá ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ ṣàánú mi ẹ gba ìtìjú yìí lára mi lórí ọ̀rọ̀ àìrọ́mọ bíi. ogun ìtìjú ìtìjú yìí ti pọ̀ jù tó yẹ pé àwọn fámìlì ọkọ mi wọ́n bá mi fa wàhálà wọ́n bá mi fa ogun kì í ṣe ogun kékeré o wọ́ọ̀yìn ńlá ni wọ́n bá mi fa wọ́n sì ń bá finú ṣoyún nínú ọdún tí a wà yìí àwọn máa lé mi jáde èmi ò dé fẹ́ fi ọkọ mi lẹ̀ ẹ ṣàánú mi ó ti sún mi mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà ó ti sún mi mo dẹ̀ ti ṣe àyẹ̀wò wọ́n ní kò sí nǹkan tó ṣe mí wọ́n ní ọkọ mi náà wà òkè ẹ ṣàánú mi. ọ̀ṣun ó ṣàánú hmm. ó dà ọ̀rẹ́ rẹ tó sọ̀rọ̀ mi eh, ó ti rí mi tán kó tó sọ̀rọ̀ mi fún ọ jẹun ọwọ́ àlàáfíà rẹ.

ìyá ọ̀ṣun ojú ẹ̀rí tó o ah ojú ẹ̀rí máa bo kò easy kéèyàn wà lé ọkọ̀ kó má rọmọ bí kò sí ẹbí ara tó máa fẹ́ràn ẹ̀ kẹsì wá wò dúkìá ń bẹ́ ńlẹ̀ mi lè fẹ́ jẹ́ kí tiẹ̀ gbé ìdí nìyẹn ni mo ṣe ní pé kí n mú wá ìyá ọ̀ṣun ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín torí ọlọ́run ẹ dààmú ọmọ tọ̀ ọmọ yín náà ni ẹ jẹ́ òrù kó sì sọ láyọ̀ ẹ dákun. wò ó finú ṣoyún bẹ́ẹ̀ ni ó sì fẹ̀yìn rẹ̀ gbọ́mọpọ̀n. àṣẹ àṣẹ. arábìnrin ń ṣe ìpèsè àṣejẹ kan fún ọ tó bá ti lè jẹ àṣejẹ yìí ló bá dọlọ́mọ láyé. màmá ṣé ní sìn mo máa jẹ àṣejẹ yẹn. ó padà wá ni. ojú ò ní kí n wá padà wá ń sìn. Mm. bó bá di lọ́la. ṣé ká jọ wà ni. rárá o ṣèbóhùn nìkan ni ó jà sí jẹ bóhùn náà padà wá kó ṣàtìmọ bí màmá kí ni kí n wá mú wá ń sìn mélòó ni kí n mú wá. nǹkan ṣẹlẹ̀ ni pé nígbà tá a bá parí iṣẹ́ n tó bá mọ̀ kó tọ́ èmi kò wá fọ̀sùn. ẹ ṣe ìyá oṣù ẹ ṣe ewu ìyá oṣù mo ti ròyìn yín fún ọ̀rẹ́ mi mo dẹ̀ mọ̀ pé lágbára lọ́wọ́ náà òòṣà òkè á yín ṣe ojú òní tí ìyàwó ẹ ṣe ojú ẹ̀rí máa bo hmm. ilé ọkọ hmm. ìyá mi kò ṣeé fẹnu ròyìn ẹ ṣe ẹ ṣe. lórí ọ̀rọ̀ tí mo sọ fún ọ lórí kìíní kó o rí i pé o jàṣèjẹ ọwọ́ rẹ o ní kó bẹ́ẹ̀ nájọṣepọ̀ o bó bá ti wá bẹ́ẹ̀ nájọṣepọ̀ kò dán lọmọ ni. olùkọ́ mà ṣe o ẹ ṣeun ìyá mo dúpẹ́ gan ẹ ṣe mo dúpẹ́ ó dà ó dà ẹ kílé o ó dàbọ̀ o. Thank kí n wá ṣe ilé mi ṣòro kí n fi gbọ́mọ kan kí kò ní má ṣe gbé ilé ọkọ o. àjọṣepọ̀ tí mi àtọkọ mi máa ṣe ní alẹ́ kò ju oyún kò ju oyún o. ó ti ìbá mi náà ló ń pè. hello ìfẹ́ mi. Hmm? kí lẹ sọ. ẹ lè wá mọ́ don't tell me that ẹ má bá mi sanwó o ẹ má ti wá lálẹ́ o. irọ́ o ẹ má ti wá lẹ́yìn o ẹ má tún padà máa bọ̀. láàjì ṣé ò sí. ẹ wo nǹkan tó ní kí n ṣe mo ti ṣe everything mo ti jẹ àṣejẹyẹ lọkọ mi bá pè mí ó lóun ò lè wálé mọ́. ẹ a gbọ́dọ̀ dandan ni o àfi kó bẹ́ẹ̀ lájọṣepọ̀ wo èèyàn gbọ́dọ̀ jẹ́rú àṣejẹ yìí kọkùnrin má ba lájọṣepọ̀ o wo dandan ni o àfi kí wàá tọkọ rẹ tẹjọ lájọṣepọ̀ ah wo <clears throat> jẹ́ sọ fún ọ bó o bá fi lè ṣe é ó lè gbọ́ pa. mi ò ní gbọ́ pa mọ́. dandan ni wo ìwọ ló mọ ohun tó lè ṣe sí o kó o yá àwọn ohun tó fẹ́ ṣe sí ni. pé kó sí kó tá a máa ṣe sí. ẹ ẹ wọ́n bá kọjú sí ọkọ ta wọ́n bá tẹ̀yìn sí ọkọ ta wọ́n bá kú wọn nìkan tó ra ààrẹ pa. ẹ wo. Ah. ẹ̀gbọ́n o ládùúgbò gbogbo wàhálà tóbìnrin yìí ṣe ah! èmi ti ṣe wọn bá tí mo lè ṣe ah! ó mà lágbára o. ìgbà tẹ wá sọ́dọ̀ mi ní ìsìn ẹ wá pè mí ọlọ́mọjà làbùrù bẹ́ẹ̀ mi ṣe dé bíbà mo dẹ̀rù pé bóyá kankan ṣe àwọn ọkọ yín ni mo délé yìnyín bọ́ kọ yín ẹ tún sáré wá pè mí náà nulẹ̀ àsìkò tẹ wá pè mí ló yẹ kí n mọ̀ sùn lọ́wọ́ sí òsì problem. ẹ wo bàbá fún iṣẹ́ ìjọ tó lè lọ́hùn mo ní ìtìyàn lọ́wọ́ yín ni ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe wà yìí o olóòrùn jẹ́ kẹ́ níṣòro tó máa ga ju èmi lọ. àbí àtẹ́wò àmì àtẹ́wò. bí mo ṣe ìpàdánwò lọ́wọ́ ẹ̀ mo wà níṣòro tó ga ju èmi mi lọ. ọlọ́run yọ yín bẹ́ẹ̀ àmì ò ṣẹlẹ látìgbà tí mo ti wà ní ọkọ mi ò mà ní orí àwọn òdì alẹ́ rí. ọlọ́run ó sì ṣe fún yín. àbá mi kristi wọn á lọ ṣe àdúrà kan èmi ni ọjọ́ kẹta àdúrà yẹn wọ́n dẹ̀ ní pé èmi àti ọkọ mi a gbọ́dọ̀ ní àjọṣepọ̀ n bá pe ọkọ mi ọkọ mi ní òjì ọ̀túnla kóhun tó wálé ẹ ṣàánú mi tó lọ lọ. ṣé ọ̀túnla lọkọ nínú wọn dé ẹ dúró wọn kan fi dé lọ́túnla. Ah, ẹ wo ó léwu wọ́n fi yé mi wípé tí ìbá bá ọkọ mi ní àṣepọ̀ ní èmi pé mi ò lè bímọ mọ́. ẹ ẹ ẹ ẹ mọ̀ nǹkan tí mi bá tún sọ fún yín ẹ lọ ra kùkúmbà ah, tẹ bá ra kùkúmbà hmm, kùkúmbà òun ó yọ sẹ́mọ pé ara rẹ̀ ò lẹ́gùn yóò yọ lọ yóò yọ bọ̀ ni. àbẹ̀dàkúnṣọ́ <laughs> kùkúmbà ò lè ṣiṣẹ́ kùkúmbà ò lè ṣe ẹ ṣàánú mi ojúmọ̀ ló rojú ṣàánú ẹ ṣàánú mi. ẹ ẹ ẹ dúró náà ṣé ẹ jẹ́ pé nǹkan tẹ̀ ń sọ ni pé bóyá kèmí sùn tì yín lé àwùsùnbí là ẹjọ àwọn aráalé tí wọ́n bá rí mi pé mo wọ́bi tán rí pé mo sùn tí ojú wo ni kán máa fi wọ̀ mí. kò sẹ́ni tó rí yín bí mo ṣe wọnú yàrá yín kò sẹ́ni tó rí mi ìgbà tẹ́sùn wo yàrá mi kò sẹ́ni tó rí wa ẹ ṣàánú mi. ẹ à èmi ò máa ń sùn tìyàn láì jẹ́ pé èmi mọ̀ mọ̀ nǹkan. mo ti arrange everything sílẹ̀. ẹ ṣe arrangement. mo ti arrange sílẹ̀. ojú tí ń lọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ẹ ẹ bó láti wá sí báyìí ní ìsìn ẹ ẹ bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣe mọ̀ pé iṣẹ́ ah, iṣẹ́ tí o bá ti yọ owó èmi ò ń ṣe o máa ná yín lówó gan ni o. èlò ni. owó yẹn pọ̀ gan ni o. yé lò. ẹ ṣe wà yìí o máa ná yín tó seven thousand five hundred kò tán síbẹ̀ mo ti wà èmi ò gbowó owó ẹ̀jẹ̀ blood tonic ngba two five gbogbo ẹ ó jẹ ten thousand. ewu tí bá lè bá mi ṣiṣẹ́ yẹn kárakára máa fún yín fifty thousand naira. èló. máa fún yín fifty thousand naira. ìyẹn kọ́ èrè ẹ̀rọ máa fún yín títí káwọn fún ẹ. títí káwọn ìgbà wọlé lọkọ yín máa dé. ojú ọ̀tún la ẹgbẹ́ wọn. ẹ ṣé wò lè sun bí máa dùn. fifty thousand ẹ sọ ṣe ẹ rà blood tonic ẹ ẹ ibọ̀ fúnra mi ó sì wá lè tó bẹ̀ èmi. so bàbá security yẹn ló bí tọpẹ fún. bẹ́ẹ̀ tí ọkọ mi ṣáájú mi tàbí jí mi. ìyá tọpẹ. ìyá tọpẹ. mo ń dáhùn bàbá. Hmm. ìyá tọpẹ. mo ń jẹ yín ẹ̀mí ìlú mo pè yín. ẹ̀mẹ́ta. tí kì í má parọ́ fún yín nígbà tán léèyàn ń béèrè mi tí mo jáde síta ó ní tí mo rò bí mo ti rí yín ó yẹ kí n padà wọlé ni bẹ́ẹ̀ ni ẹ má ṣe a ṣùgbọ́n là tí mo rò ní ìgbà tí mò ń ṣiṣẹ́ lọ́dọ̀ yín ìyá táwọn ṣéèfù tí wọ́n jẹ́ ọkọ yín tí wọ́n kọ sí mi ah! mo rí i pé èèyàn gidi ni wọ́n òun ló ṣokùnfà nǹkan tó jẹ́ ń dá yín lòun gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí ọ̀rọ̀ ẹlẹ́bọ̀dé torí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọlá bàtà báyìí ní mọ́dò sàn ọlá ń tẹ́ ẹ jẹ òun lọ́lá àṣìfù ah! ẹ dákun ṣé n ti tọ́pẹ́ fojú mi rí nígbà tí mò ń gbé lọ́dọ̀ yín la fẹ́ sọ ni ládùúgbò gbogbo nǹkan tí tọ́pẹ́ fojú mi rí. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ pè yín sí. ṣé rí àwọn òwe Yorùbá kan bọ̀ wọ́n ní ti ara alẹ́ ẹni báyìí tí bá ń jẹ kòkòrò tí ò dáa tí ò sì rí èèyàn sọ fún òrùn ẹrẹ rẹ ò ní jẹ́ káwọn ará àdúgbò gbádùn ṣé rí nǹkan tí mo fẹ́ sọ fún yín ni ah irú ọtí tẹ́ ẹ mú un ẹ mọ̀ mọ̀ orú ẹ̀ mọ̀ kò dáa àti kí lẹ fẹ́ rí gbàánú ọtí tẹ̀ mú gangan náà tẹ́ bá rí ńgbà tí wọ́n gbé yín dé bá ti fọwọ́ rọ yín wọlé mu ni àá ah, ah! láì jẹ́ pé èèyàn lásídẹ́ǹtì ọmọ èèyàn tó jáde láti léere àá ah, ọmọlúwàbí kan ò gbọdọ̀ máa ṣerú nǹkan báwọn ní tí mo ní kí n sọ fún yín nù pé ẹ mọ̀ mọ̀ ọtí mọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ ọtí kó tiẹ̀ jẹ́ wọn ẹ tiẹ̀ mọ̀ mọ̀ mọ́ rárá ni kése ń tó dà. ẹ bàbá ẹ̀yin sọ fún mo sọ fún mọ́mì tí ọlọ́ tẹ̀ pé mo máa change yín. ẹ ah, ah, ẹléwu lórí ẹdẹ ṣòṣì ẹ ẹyin ayọkẹlẹ wà mí kú sí ni èmi ni máa pa yín nínú mi èmi ni máa pa yín èmi ni ah. yín sí mi ni tani tẹ́ máa bá advice mi. what's that kí ni gbogbo òṣì tọ́pẹ́ kí ni mo rí tó ń ṣe yẹn ìwọ yọ fìlà lórí bàbá àgbàlagbà yìí ọwọ́ ńlá ọmọ lórí ṣé ìbàjẹ́ la fẹ́ pélé yìí ni àbí àbí kí la fẹ́ pélé kí ni gbogbo nọ́ọ̀sẹ̀sì yìí náà. bébí ẹ máa wo bàbá yìí wọ́n ní mo mọ ti yọ lẹ́nu bàbá tó ti yẹ kó tó kú dànù ẹ kí ló ṣe ń bi dáadé ẹ change máa yìí. ẹ gbé gbogbo ẹni sọhùn ó mutí ló sọ pé òmutí ni tí ó ti wọ́n sọ ìbàjẹ́ dẹ wà àbí look here mo máa ń sọ fún ẹ mo dẹ̀ mọ̀ pé yí ẹ ló bẹ̀ jẹ́ bọ̀ kò ní ṣojú mi inú ilé tó máa máa hùwà a ah, ṣé ẹni tó dúró yìí ṣó ń ṣẹgbẹ́ ìyá tó bí ẹ lọ́mọ mo béèrè lọ́wọ́ ẹni ṣé ẹni tó dúró yìí ó ń ṣẹgbẹ́ ìyá tó bí ẹ lọ́mọ tó bá ní kó lọ sí gate tí ò bá sí gate ṣọwọ́ dùn wọ́n àbó ti dàgbà jọ tó lè sí gate lọ ṣé mo ti torí ti tẹ gba bàbá yìí lókìá tí ò bá ṣọ́rẹ́ ẹnu léyìí bóyá yé ẹ̀ máa wá bòmí tó máa máa lọ gbé ìwọ ìwọ ọ̀dẹ̀ jatijati bàbá ẹjọ́ ẹ má bínú jàre ẹjọ́ mo fi ọlọ́run tẹ̀ ẹ́ sí ni mo fi bẹ̀yìn ẹ má wo ti ọmọdé ẹ wo ìwà tèmi wù sí ní kẹrù ẹ jọ ẹ ẹ wo ipe ẹ lè bí lọ́mọ tó bá jọmọ yín ni tó bá wúwá irúwà ẹ ṣáà ẹ ṣáà ní ẹ ṣáà ní lè fẹ́ kùn pàjẹ́ wọn ní ọmọ ẹni ò ní burú títí ká lè fẹ́ kùn pàjẹ́ ẹ jọ nítorí tọ́lọ́run. ẹ ṣeun gan sa ṣe rí àwọn àgbàlagbà wọn bọ̀ wọ́n ní tó bá tó àsìkò láti sùn ó di dandan kéde ó la ṣe ń gbọ́ ẹ àti pé béèyàn bá ṣiṣẹ́ ṣiṣẹ́ ńgbà míì náà báwọn bá rìtáyà èèyàn lè rìtáyà ara ẹ̀ béèyàn bá láwọn fúbọ́ọ̀lù àtàn gbá bọ́ọ̀lù náà tán bá ti darúgbó wọn á láwọn ò play mọ́ èmi náà rìtáyà ara mi ṣe rí iṣẹ́ mi pẹ̀lú yín ó tó gẹ ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín. báyà ah, kò tí ì tó yẹn ẹ wo bàbá ẹ má ṣe yẹn ẹ tẹ́ bá sọ pé rìtáyà sí kí o ẹ wo ọlá inú kan tí mo fi ń bá yín lò àti gbogbo ìyà tèmi kan sí ní kẹwò mọ́ mi lára. kódà mo ti ro tọ̀dọ̀ tí yín gbogbo àtẹ́kọ́ sí ni mo rò àmọ́ ẹ wo èmi náà fẹ́ lọ fẹ̀yìn tì tó ti yé ẹ ṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín o. lẹ́yìn jẹ́ kó máa lọ ah, àwọn eré àwọn yóò gbà tó máa ma bá wa ṣiṣẹ́ bàbá yìí ti fẹ́ kú náà kó má kú síbi ẹ jẹ́ kó máa lọ bàbá. ẹ ṣọtọ. mo lọ o ẹ ṣeun o. nǹkan lọ́bẹ̀ ni. sori pé ẹlẹ́lẹ́yà ni so nítorí ti tiẹ ni bàbá yìí ṣe fẹ́ fi ṣẹlẹ̀ ṣó mọ̀ pé o gbàjẹ́ lẹ́nu ẹ̀ ni ẹ́ kí ló fẹ́ máa jẹ bó ṣe ń lọ yẹn but ó ti fìbínú ó ti fi fi ṣẹlẹ̀ nísìn kì í ṣe problem but látẹ̀ní yìí lọ wàá gbádùn mi tó nulẹ̀ ìsáídà kò gbọ́ ti tèmi ọ̀ yẹ lọ wálé mi fún ẹ. inside. ẹ̀yin náà máa wá wò ó tí ẹ bá ṣe ọlá abiyamọ tí mo rò àti polójú òní lajú ẹlẹ́kìtà lòwó kò wọ kìí ṣe irú tọpẹ́ ni wọ́n ní nǹkan ṣe pé kí n wá gbẹ́bọ tó yẹ kémi yìí ó dáhùn ṣùgbọ́n mo rò ọlá sífù ah ibà sọ ọlá sífù ni èmi ò lẹ́kọ̀ọ́ kankan gbé o. ẹ wo bàbá gbogbo ọ̀rọ̀ pẹ́ sọ pátápátá ni mo gbọ́ àmọ́ wọ́n ń tapá ní ká wo ojúde ẹ̀kún a máa wọra dé egun wọn ò pé gbogbo àwọn ìwà tí Tọ́pẹ́ ń wù sí kò sí lè tó dá ń bẹ̀ kò dáa kò kì í ṣe pé ó dùn mọ́ èmi inú bí mo dẹ̀ ṣe ń kẹ́ Tọ́pẹ́ kì í pé ó dùn mọ́ mi inú ṣùgbọ́n ọmọ kan ṣoṣo tí mo bí ni kò ní wájú kò dẹ̀ ní lẹ́yìn kì í ṣe pé mò ń kẹ ní àkẹ́bàjẹ́ àmọ́ mo fẹ́ máa ṣe nǹkan tó máa dùn mọ́ nínú ní ìmọ̀ pé nǹkan tó máa já sínú ẹjọ́ torí Ọlọ́run kí ẹ bá mi fi ẹbí ẹjọ́ ìyá Tọ́pẹ́ ìyá Tọ́pẹ́ ọ̀rọ̀ òní dàárín àwa ara wa ká mọ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin fúnra yín lẹ báyé Tọ́pẹ́ jẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣe pé nígbà náà lọ́hùn tí sífù kọ̀ǹpléǹ Tọ́pẹ́ pé à má ṣe léyìí o má ṣe tọ̀hún o lẹ bá fẹnu kan náà tẹ pápọ̀ bá Tọ́pẹ́ wé ni ayé Tọ́pẹ́ ò bá mọ̀ rí báyìí ṣùgbọ́n nígbà náà lọ́hùn ìṣẹ̀lẹ̀ gbé Tọ́pẹ́ tẹ bẹ̀rẹ̀ sí pọ̀n lẹ́yìn tẹ́ ń fún ní sọ́pọ́ọ̀tì gbogbo ohun tí ń ṣe gbogbo àwọn nǹkan tẹ́ wá sọ́pọ́ọ̀tì ẹ̀ fúnjọ́ kínní àná ẹ̀san rẹ̀ ló délẹ̀ yìí o ẹ̀yin náà wá wo ní ìsìn gbogbo pípọ̀n tẹ́ ẹ pọn tọ́pẹ́ ẹ̀wò bí tẹ́ ẹ bá gbèsè ayé ẹ̀ dé. bàbá ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jìn ẹjọ́ torí ọlọ́run ẹ dáríjì mí kẹ́ dáríjì tọ́pẹ́ kẹ́ ẹjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ kí tọ́pẹ́ kú ẹ má jẹ́ kí tèmi gbé lé bàbá tọ́pẹ́ ẹjọ́ ẹ bá mi bí ẹ̀bù yóò gbádùn yóò gbádùn kò ní sí nǹkan kan tí ó ṣe àmọ́ ṣùgbọ́n kan wà ń bẹ̀ o ẹ ṣé àwọn sífù ti wá mọ̀ pé àwọn kọ́ ni bàbá Tọ́pẹ́ torí àwọn òwe Yorùbá kan bọ̀ wọ́n ní kò sẹ́ni tó ayé ẹ̀ bàjẹ́ ju ẹni tó lajú ara ẹ̀ lẹ́ẹ̀bá ìtayé ẹ̀ fi bàjẹ́ lọ nígbà tí èmi bá gbẹ́bọ ní ìsìn tára Tọ́pẹ́ yá kí ni kó jẹ́ èrè tèmi ṣé àwọn sífò sì dúró ń dò pé àwọn làwọn lọmọ ni àbẹ́mi ni bàbá ọmọ kọ́lọ́mọ jẹ́ kí tolúwo ẹ gbé àbí kí ni èrè tèmi nínú ẹbọ tí mo fẹ́ gbé gangan mo fẹ́ mọ̀. mo ti sọ fún ṣe mo ti sọ fún mi bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ah, wọ́n sì ti mọ̀ pé àwọn kọ́ làwọn ni ah, kò sí wàhálà bá tó bá jẹ́ pé ti sọ. ẹ wo bàbá ẹ ṣáà gbé ẹbọ náà ah. kí ẹ ṣe káfíyẹn lẹ̀ ẹ ṣàbà mi bí e ẹwọ ẹ má jẹ́ kí tọpẹ kó ìṣàánú mi. irọ́ irọ́ yorùbá bẹ̀rẹ̀ o kì í ṣàjà gbọ̀bọ̀ náà bò ẹ mọ sọ̀rọ̀ àná di bá mi kojú mọ́ tó mọ̀ nígbà tí wọ́n ṣe lẹ́bùn bọ̀ wọ́n ṣe aláwọ̀ èwo làbùrọ̀ mọ́ gbẹ́bọ kí ẹ ẹ ń tẹ̀mí ń sọ ni pé ṣebí tabasa gbẹ́bọ ara ọmọ ó yà àwọn sífù sáti mọ̀ pé àwọn kọ́ ni bàbá ọmọ ṣùgbọ́n kan tún wá wà o èmi ò gbowó ni iṣẹ́ ọ̀fẹ́ ò yá èmi ò gbowó kémi ò tó gbẹ́bọ o iṣẹ́ ọ̀fẹ́ ìyá o sí wàhálà owó ni oye tá tó gbẹ́bọ̀ o owó yìí ni kókó lẹ́yìn owó owó yìí tún. Hmm, bàbá débi iṣẹ́ iṣẹ́ là á ṣe adébí ayé mọ̀ sí àgbà ọ̀rọ̀ ṣòro ẹbọ tó gbé yìí lẹ́pẹ̀ lẹ́bọ ẹ̀bẹ̀ ọbẹ̀ oríjì wọ́n wà gbé lọ ó bá ti dó ìta mẹ́ta kó ìta ọmọ mẹ́ta ọ̀nà àrà ó ṣàdúrà fún mo bá ti fẹ́ kó rí fún tọ́pẹ́ ni ó ṣàdúrà fún tó ti tí n bá sá ti gbẹ́bọ̀ ìkalẹ̀ sí oríta mẹ́ta tí mo ṣàdúrà sí ara tọ́pẹ́ òyà àmọ́ nǹkan kan ni mo tún wá ṣàkíyèsí ẹ̀ ṣe jẹ́ ká gbé ẹbọ yìí ní òru torí pé wọ́n lè òru làásìkà ẹ bá ṣe lọ́sàn ó lè mọ fara rẹ lọ kí ló ní ká ń gbé lọ́sàn gangan àwọn èèyàn kàn mọ wọlé ẹ téèyàn bá ń gbẹ́bọ lọ láìsí pé ògbóni ni mí. ohun tí ò yí ọ ohun àfìyí ọ ọ̀sán gangan là á gbé nítorí pé ńgbà tí tọ́pẹ́ ó bú àwọn ìyá ọmọ tó bá ti sanjú ọ̀sán ni agbẹ́bọ rẹ̀ ẹbọ oríjèrè ẹbọ ẹbẹ ọ̀sán gangan la gbọ́dọ̀ gbé. ẹbọ oríjì ah, ọ̀dà kò sí wàhálà ẹja mọ̀ lọ́ngbà náà. èmi àti ẹ̀ ò lè lọ. ìwọ nìkan ló lọ ọgbẹ ah, ẹ ti pé ń gbà ọ̀dà wọ yàrá ń jọ́sí tó ṣe tọ́ ọ̀dà àṣẹ ọmọ yìí ìwọ nìkan ni ìwọ nìkan ló dàgbé bàbá ti gbèdó dìtà kọ́ ṣàdúrà fún kádùá ọ̀kún èkó sí pé mi náà máa ma wọ̀ àti pé bàbá ọlọ́run gbogbo oríta mẹ́ta tó wà ní ìsìn ọlọ́run ṣàánú yàn ni o tí bá gbàgbọ́ ilé lọ́sàn-án gangan tí bá lọ bọ́ sọ́wọ́ àwọn ọmọ kìnní táwọn ń fa kìnní lọ́wọ́. òkun súnà rè ọ̀sá súnà ẹgbẹ́ alásán lásán alásán lásán adíá fún àgbàmọ́lé tó fi rún gbọ̀n bíyà pínpínpín wọn ní ìyá ẹ̀ ní ìṣẹ́sí ẹni bàbá ẹ̀ ní ìṣẹ́sí ẹni òòrùn orí ẹ̀ ní ìṣẹ́sí ẹni ṣẹ̀ṣẹ̀ làbábọ̀ ká tó bọ̀ rìṣà oríire ọgbà. tìmọ́sá ti gbé kalẹ̀ báyìí ẹlẹ́dàá rẹ̀ ó gbẹ̀gbà ẹlẹ́dàá rẹ̀ ó gbà o orí rẹ̀ ó gbà o ìbọ̀sẹ̀ náà ṣẹlẹ̀ mọ̀gbọ́ aláṣẹ gan múlẹ̀ rúmọ́rí mọ́rí tí mọ́rí ọmọ tuntun a ò pé dẹ́rù tí fi yan jíyàn àbíkọ́dù tí sọ ọjà àti ọlọ́pàá àjẹ kan tí yan kan sáyàn kan. abókèlè mo ní kó sọ ọmọ tó bá máa jẹ. ẹ ẹ ọkà kọdà ẹyìn ẹ dákun ẹ jẹ kí wọn fún mi ní ọwẹ. ìwé wọn pè lọwẹ. <laughs> abẹ́ẹ̀ mọ̀ gbà wọn sí ọwẹ́ ni àwémọ́wọ́ ni òkèlè àwọn òkèlè jíjẹ bí ó kọ́ mi. ok òkèlè. bẹ́ẹ̀ ni oníjọ̀wẹ́. Eh, bíi pando. ẹ̀hẹ́ pando náà ń fẹ́ da pando da. wọ́n lọ ṣe pando ọdún yẹ pando kó tètè lọ ṣe wà fún. ọbẹ̀ yẹn ṣé kí n jẹ́ kó jẹ̀fọ́ ni àbí ẹ̀gúsí. ah ẹ̀fọ́ náà ló bá pando lọ hmm, ẹ̀fọ́ àti pando wọ́n jọ lẹ̀ papọ̀ báyìí dákun mọ́jú oníkókó torí ọ̀nà fún mi kó lè rí bí ẹ̀rìn gírí. tètè lọ lọ. ok dákun mọ́ jù ní kókó kó gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé púpọ̀ nù ti gbogbo ìgbà tí ń bẹ sọ̀rọ̀ pé ẹ́ o wùwà ọmọlúwàbí o wùwà ẹni tó ń tán léèrè o wùwà ẹni tó jáde ńlé níléèrè ẹ́ wo ibi tó wá já sí ṣó o rí ibi tó já sí níjọ́ náà lọ́hùn tí n bá sọ fún ẹ pé bó ṣe ń bá bàbá yìí sọ̀rọ̀ kò tọ́nà kì í ṣe bó ṣe yẹ kí irú ìwọ máa bá àgbàlagbà sọ̀rọ̀ ni wà nẹ́nu mìíràn look at you now kí irú ẹ̀ kò yọ fìlà lórí irú bàbá yìí ẹ́ kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní làmọ́ lórí kò máa làmọ́ lórí ọmọ tó kán lé eré wo ló ń wú irú wà bẹ́ẹ̀ kò tó bẹ̀rù kò tó ṣáájú adúrà ẹni kó máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkàṣàkàṣàkà ṣé wọ́n ń ṣẹgbẹ́ ìyá ẹ̀ tó jókòó sẹ́gbẹ́ yìí mo béèrè lọ́wọ́ ẹ̀ ló kàjẹ́ ṣé wàá rí ibi tọ́jú ọ̀já sí àṣé òun ló ṣe amọ̀nà ẹ wá sáyé inú ẹ̀ ló ti jáde òun ló tọ́ ẹ̀ jáde sínú ẹ̀ Eh? go for big daddy àbàbá yóò lè jẹ́ bàbá mi láéláé mọ́mí ẹ gbọ́. ẹ gbẹgbẹgbẹ ní ẹsán ọdẹ òpònú à ń wíru ó ń wíru nǹkan tá a ṣe ń sọ náà ló ṣe ń gbẹnu lé bàbá tó this your biological father tó o bá mọ̀ kó lọ mọ̀ lẹ́nu ẹni tó tó tó tó tó ẹni tó ṣe àtọ̀nà ẹ wá sáyé ni òun ló ṣu ẹ síta bàbá ẹ òun ló jókòó yìí à ń bẹ sọ̀rọ̀ sọ pé ẹ mọ́mì anyway mi ò tẹ̀ bá lẹ́jọ́ èmi mọ̀ pé bó ṣe wọn ọlọ́run ló ń ṣọlá ṣe wọn ọlọ́run ló ń ṣògùn ẹ̀ wò ó nítorí ẹ̀ ní ṣe kó gbogbo yín wá sí sitting room ibi tá a wà yìí mi ò lè wá nù sitting room kí n máa sọ̀rọ̀ kò bá kùn bí eléyìí tá à sọ yìí nǹkan tó ṣẹlẹ̀ kì í ṣe nǹkan tó bójú mu nǹkan ìdọ̀tí gbáà ni nǹkan ìtìjú pátápátápátá ni nǹkan tó ṣẹlẹ̀ yìí i'm not happy over this matter but eh, kò le ibi tí mo tí mo sìn ẹ́ dé yìí ó tó gẹ́ wà wá lọ sí yàrá ẹ̀ sìn wà á palẹ̀ mọ́ gbogbo ẹrù ẹ̀ pátápátá wà á máa tẹ̀lé bàbá ẹ lọ ó tó ní bus stop ibi tàdé ọlọ́mọ tí wàá mọ́mọ́ ẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí ẹ́ ó máa tẹ̀lé bàbá ẹ lọ ni. ẹ eh, ẹ eh, chief ẹ ṣeun mo dúpẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ẹ rí ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ó yé mi ibi tẹ́ ẹ sì sọ̀rọ̀ dé náà gbogbo ẹ̀ náà ló yé mi. àmọ́ ọmọ tí ẹ tọ́ láti inú oyún tó fi dàgbà débi tó dé yìí èmi gùn jẹ́ gbárù ẹ̀ kí ẹnìkan kan ṣàdédé já wá láti ibìkan kó wá ní à ó ní babalọ́jíkù fada rẹ o ṣé àwọn pé nǹkan burúkú ni ah nǹkan burúkú ni àti pé irú òkú tẹ̀yìn wà nù lù káwọn èèyàn wá gbọ́ pé ẹ bàbá kan tó wá bá yín sí géètì wọ́n wá lòun ni bàbá Tọ́pẹ́ ìtìjú ńláńlá ni ẹ ẹ wò látàyé dọ̀run mo yọ̀ǹda Tèmítọ́pẹ́ fún yín wọ́n ní tí odó kan bá dé o gbọ́dọ̀ ríta mọ́ kò sẹ́ni bọ́dì tí ó gbọ́ lẹ́nu mi àfitán bá gbọ́ lẹ́nu yín lóko mo yọ̀ǹda rẹ̀ fún yín kò sí ní mo fẹ́ fi ṣe èèyàn lẹ́yìn náà ẹ ṣe yan ẹ ṣe yan. bàbá òkèlè ẹ ṣe gan mojú ojú òní tí yìí ṣe ti gbọ́ ẹ ṣe gan ni. abókèlè ṣáàrí bẹ́ẹ̀ ṣe bòmí láṣìírí lọ́jọ́ tèmi ọlọ́run àbọ̀ ẹ̀ náà láṣìírí. àmì o. ilé yín ò ní dàrú gbogbo dáadáa yín sí rere àtẹ̀yìn lọ́wọ́ ọlọ́run á túbọ̀ máa ṣe orí ẹ̀ fún yín. Hmm, máa ṣe o okay bàbá òkèlè fún èyí tẹ́ ṣe fún mi èmi náà máa wá fún yín ní nǹkan kékeré kan máa fún yín ní check of ten million naira. ẹ ẹ dákun ẹ má bínú ṣe ten thousand àbí ten naira. no ten million naira. ẹ tó máa yẹ kàn ah ẹ ṣeun gan. ṣe rí oore tẹ́ ṣe fún mi kéèyàn kó hundred million naira dání kò lè ríra kò sírú owó téèyàn kó lọ́wọ́ tó máa rí ọmọ rà but mo kàn fún yín fún yín pé kẹ́yìn náà kẹ́ fi wá nǹkan ṣiṣẹ́. Ah, ẹ ṣeun ẹ mọ́mí ẹ bá dúpẹ́ lọ́wọ́ àwọn sí ẹ ṣeun gan ẹ ṣeun àbòdì tó lókun àbòdì tó lọ́sà ọlọ́run tó mọ bùsà bú ẹ̀yìn náà. ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa mà um, mo dúpẹ́ lọ́wọ́ yẹn àti dáàdi gidi gan ṣe rí gbogbo bí everything ṣe unravel nísìn ó jẹ́ kí n máa rí i pé àṣeyí tó wù lọ́lọ́run kò dẹ̀ sí nǹkan kan tá a lè fọlọ́run wé ọlọ́run ti fi ọjọ́ ìní hàn mi kó tó dọjọ́ ìní and um, mo sọ fún Tọ́pẹ́ but she was very angry with me then nígbà tí mo ṣàlàyé ọ̀rọ̀ ẹ fún <sighs> kábíyèsí ọlọ́run ṣẹ́rí máa eléyìí tó ń ṣẹlẹ̀ lénìí jẹ́ kí n máa rí i pé ẹ̀dá tó mọjọ́ wo nìkan ló mọjọ́ kú ká ní èèyàn bá mọ ọjọ́ àtìlà ni bóyá ó ṣeé ṣe kéèyàn má sáré ká mọ́ torí tí èmi bá mọ ọjọ́ àtìlà mo bá má sáré tó mo ṣe sáré ṣẹ́rí um, látìgbà tẹ̀dẹ̀ ti bá mi sọ̀rọ̀ tọ́pẹ́ tí mo sọ fún yín pé mo ti gbọ́ ogun nǹkan tẹ́ sọ àti jọyìn láyé mi ti ní shape tó dáa àtìgbà yẹn mo ti rí ìyá àtìgbà yẹn náà mo dẹ̀ ti ń rí ìyípadà rere èmi relé ni láìka nǹkan kan tẹ́lẹ̀ mo ti ní school shirt mo dẹ̀ tún ṣì wà ní sí eléyìí tẹ́ wá ṣe yìí tẹ́yìn àti dáàdi ní dandan kí n tún wá lọ sí Canada um, kí n tún lọ kàwé sí mi mọ nǹkan tí mo fẹ́ sọ fún yín jù pé ẹ ṣe ọlọ́run àbàmì dó tì. no no no no don't do that ah, ah, ọmọ mi náà ló jẹ́ hmm. kazeem sórí gbogbo ọpẹ́ tó ti ń jó látàárọ̀ kò tọ́ sí mi àmọ́ ó tún tọ́ sí mi nǹkan tí mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run ọba nìkan ni ọpẹ́ tọ́ sí tí ò bá ṣe ti ọlọ́run ọba ìjókòó yòó ní wáyé i'm so happy àmọ́ o hmm, mo ti fa tọ́pẹ́ lé e lọ́wọ́ bá mi tọ́jú tọ́pẹ́ dáadáa ó mọ̀ púpọ̀ lọ́wọ́ mi o anything tó bá ṣe fún fi yá mi gbà pé mi ni mo ṣe fún mo dẹ̀ gbà ládùúgbà wípé ọkùnrin àbíró obìnrin àbíyè ẹ máa bá yín kalẹ̀. àǹtí mi àǹtí mi ojú tí mò ń wò yìí kò jẹ́ ojú tó máa fìyà jẹ obìnrin àdúrà ní ká fi ràn wọ́n lọ́wọ́ àdúrà tá a máa ṣe fún un ni pé kọ́nà bá mi ṣe wọ́n ní òwe ara wọn kalẹ̀ kí èṣù kó má dá àwọn ìmọ̀ ọ̀rọ̀ lágbára àti ọlọ́run. àmín. ẹ ṣe sista mi mọ́mì mi ẹ̀yin ni máa kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because tó bá yẹ pé ìfẹ́ tẹ fi hàn sí mi ó possible kí dáàdi mi máa gbà àmọ́ ṣẹ́rífẹ́ mi kò lè ṣe nǹkan kan ẹ wò ó love me a lè love ara wa. èmi tọ́pẹ́ mo mọ bí ọmọ tí o jẹ jọ torí Ọlọ́run má bu ọkọ ẹ lẹ́nu. ẹ̀wọ̀n mi ẹ̀wọ̀n ọkọ tó wà ní ìsìnkà ọgbọ̀n rẹ̀ the time tí tọ́pẹ́ máa wá sí workshop wa um, tí mo wá bá a sọ̀rọ̀ kan jọ ẹ̀ that she got very angry mo discover pé torí àgbo ìbò mi mọ ọmọ ah. mi torí tọ́pẹ́ sì máa wá kó olùkọ́ kan.